no be tinubu no be tinubu no be tinubu release sunday igboho na yoruba elders yoruba statesmen na dem gather together gather brain gather money gather resources go benin republic with lawyers with begging with pleading with many many things wey dem put together until dem see say they successfully released Sunday Igboho and after that when Sunday Igboho don't regain in freedom in liberty im don comot uh, come thank everybody but many people they talk say e no mention Tinubu but make we clear this air eh, eh? eh, tinubu fit know about it but the people go go. We be say dem ṣe agbátẹrù ẹ wey be say na then sponsor this thing na baba akintoye gangan and and all the yoruba nation people. We be say they get mouth well well for yoruba nation struggle na them uh, eh, gather strength gather mind gather money gather resources together uh, wey dem secure the liberty of the great man called Igboho. Oh, now, Igbo people don't come out, they make noise, they shout. Eh? Shebe una talk say we not get sense. Shebe una talk say we not the intelligence. Una talk say we be Agbero. You see the Agbero sense we will take use now still release our own we sabi when to fight we sabi when to retreat And eh, now we dey tell una now igbo people, uh, una they shout make tinubu make e uh, make tinubu make e release uh, una man ipob leader Uh, una they find excuse for una ipob leader nnamdi kanu make talk say make tinubu release am una they give ultimatum shey una know how many ultimatum wey una don't give uh, if you no release am una go scatter zoo you dey call nigeria zoo una go scatter the zoo una go cause for wahala una go una no fit cause any wahala i dey tell una una no fit cause any wahala because una no get leaders una leaders don sell una you see yoruba leaders now yoruba still get leaders better leaders una leaders dey take una dey use una dey negotiate dey collect money dey collect ransom on top una head if not una leader suppose don work hard make dem find way go release nnamdi kanu but make una no dey find unnecessary excuses o oh. no be the same offence wey nnamdi kanu wey igbowo commit no be the same offence wey igbowo commit na nnamdi kanu commit o oh. dem different in fact in fact in fact at a court of law for nigeria don free igbowo say igbowo no get case They don't even rule say Nigerian government must pay Igbowo for all the katakata wey dem don cause, all the kasala wey dem go cause for im house. They don talk am. Una no think say Igbowo and Nnamdi Kanu dey dey be mate. No, dem no be mate. I dey tell una. dem <laughs> no be mate. Make una find way. Make una put resources, put head together. As una talk say una wise, make una use that wiseness. Make una take go release Nnamdi Kanu so so i dey tell una now no find make una no find flimsy excuse say because tinubu don release uh, igboho he must release nnamdi kanu shey igboho wey dem release shey na for nigeria dem dey catch am abi for benin republic eh? wey nigeria dem dey look for am shey even your your your, your even nnamdi kanu e even wait for naija e no even wait make dem for go scatter im own house now so abeg make una no dey find excuse come yoruba land make una find una excuse go another place no be the same offence igboho and nnamdi kanu commit o eh, and no be tinubu arrest igboho na for benin na im dey for arrest igboho no be for nigeria eh, so abeg make una no dey even give excuse no be even tinubu arrest sunday igboho na federal government why una dey shout tinubu tinubu up and down tinubu wey una no recognize say wey una no recognize as una president na una dey shout say make e release na federal government na shebi na case make una go make case now with dss <laughs> na be that so uh, uh, make una no dey shout yoruba make una no dey shout sunday igbowo i no we no wan hear that we no wan hear that o oh, no be the same struggle na we dey fight fight your own make we fight our own una no recognize tinubu now eh, eh so why una dey shout tinubu make una allow pepper rest make una obi uh, obi peter obi make e enter dis thing na if peter obi reach there uh, if if peter obi become president if he release if he release uh, nnamdi for una so abeg no no come dey use the yoruba dey take do excuse o eh, eh, make una go face una leaders una igbo leaders una, una igbo igwe una igbo leaders una igbo igbo statesmen una igbo elders shebe una get elders too eh make dem put heads together now at least make dem eh, some of dem dey close to the government eh make dem put heads together make dem make dem talk how dem go take release card and after igbowo nobody dey foment trouble for na for for this thing We we get sense and we go show una say all this struggle eh wey una dey use Eh, eh, agidi wey una dey use agidi dey use war eh, wey una wan use war fight we we go use sense fight am and we go collect yoruba nation yes we dey tell una we go first una collect yoruba nation we we we go use our sense our statement are wise ọmọ yorùbá lèmi o n tiẹ̀ sọ yorùbá mi ò ní fọwọ́ òsì júwèlé bàbá mi kì í ṣe tinubu ló tú ìgbòho lẹ̀ o kì í sì ṣẹ̀ṣẹ̀ kan náà nàjọsẹ̀ kì í ṣe ọ̀nà kan náà náà gbégbà kì í sì ṣe ibì kan náà náà mú wọn sí nídìí èyí ojú Sunday Igboho náà rí ibi tó wà o àwọn olórí wa nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n sùn wọn wá dúpẹ́ lọ́wọ́ bàbá wa Akíntúndé adúpẹ́ lọ́wọ́ yín o àti gbogbo àwọn tí wọ́n mọ̀ sí wọ́n pọ̀ dáadáa èmi ò morúkọ wọn ṣùgbọ́n Sunday Igboho fúnra rẹ̀ náà ti dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn adúpẹ́ pátápátá porogodo gbogbo àwọn ọba alẹ́ Yorùbá tó mọ̀ sí àtẹlẹ́yìí tí ń fi Sunday Igboho ṣe yẹ̀yẹ́ hmm, kò tán báyìí ṣùgbọ́n adúpẹ́ ṣùgbọ́n ẹ̀yin ọmọ Ìgbò ẹ mọ̀ sọ wípé nítorí pé Tinubu ti rìlíìsì Sunday Igboho ó rìlíìsì Nnamdi Kanu náà irọ́ wọn jọ wà ní sàwáwù kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ ní tán jọ ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ní kéèsì wọn so ẹ jọ ẹ mọ́ ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ̀lú ọ̀tọ̀ ní tọ́lú wò ẹ mọ́ dà lúrúpọ̀ mọ́ sàpàtà ẹ lè fèsì Tinubu fúnra yín bí ọba dá yín lóhùn Tinubu sì rèé ẹ ti ní kì í ṣe pírẹsidẹ́ǹtì yín àbí ẹ ti ní zoo ló wà ẹ ti ní zoo ní Nàìjíríà ajẹ́pọ́n ti mú ọmọ yín sí zoo nù káwọn ẹranko sì ṣe kí ni kan dá sẹ̀ríà fún un ẹnu ara yín náà lẹ fi ń pe ogun ogun ogun ogun lẹ ń pé ẹ̀sìn mọ nǹkan kan ẹ ní nǹkan kan ẹ lẹ gbọ́n jù á lọ ẹ ní agbèrò ní á ní kíní à ń wò yín ràn àfẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n a mọ̀ fún yín lésì yín báyìí bí bá ṣe ń lọ a máa ma fún yín lésì torí ẹ̀ ló jẹ́ nkọ́kọ́ sí èbó ẹ̀yin tèmi ẹ mọ́ bínú ọmọ yorùbá ni mí yorùbá la máa sọ lórí ìkànnì yorùbá náà làásì máa sọ. then ọ̀rọ̀ Sunday Igboho ń sìn àwọn àwọn ọmọ Ìgbò wọ́n ti fẹ́ẹ́ wọ́n ti fẹ́ sọ di nǹkan míì mọ́ Tinubu lọ́wọ́ o wọ́n ní ó gbọ́dọ̀ rìlíìsì Nnamdi Kanu bí ó ṣe rìlíìsì Sunday Igboho ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá àtàtà ẹgbẹ́ ọmọ Yorùbá tí ó rí sí bí Sunday Igboho ṣe jáde lábẹ́ eh, agbátẹrù bàbá wa Akíntóyè bàbá wa Akíntóyè wọ́n ní Tinubu ò mọ̀ sí bí Sunday Igboho ṣe jáde o káwọn ọmọ Ìgbò tó bá fẹ́ rìlíìsì Nnamdi wọn pé kọ́ mọ̀ dárúkọ Ìgbòho sínú ẹ̀ o pé àwọn làwọn mọ bí àwọn ṣe rìn ìrìn Sunday Ìgbòho tó fi jáde kúrò ní àhámọ́ pé ìjọba náà wà lára àwọn tó fi sí pé pàápàá jùlọ Tinubu ò tí ì dórí oyè nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pé kọ́mọ̀dárúkọ Ìgbòho kí wọ́n rè jàjà wọn fúnra wọn lóòótọ́ Eh, struggle kan náà lájọ ń ṣe a fẹ́ ya kúrò <laughs> nù nàìjíríà àwa náà fẹ́ ní orílẹ̀-èdè tiwa yorùbá nation àti eh, àwọn náà fẹ́ ní afra. ṣùgbọ́n wọ́n ní ọ̀nà táwọn gbé gbà ó yàtọ̀ sí ọ̀nà táwa gbé gbà o àwọn wọ́n ti declare ogun àwọn máa ń para wọn lù wọn wọ́n máa ń ṣe sit at home wọ́n á ní káwọn aráàlú àwọn máa jáde aráàlú wọn náà náà sì ń pa wọn lọ sí Aṣọ Rock kan lọ bàjọba pẹ̀lú gbogbo nǹkan ogun tán láwọn ní pé so tí wọ́n yàtọ̀ sí báwa ṣe ṣe o àwọn Fúlàní ló jẹ́ káwa mọ̀ pé pé Yorùbá nation àwọn náà tàwa lólobó àwọn náà tàwa jíbi tá a ti ń sùn nígbà tá ń pa àwọn èèyàn wa láwọn ìgbèríko wa pé bọ́dẹ̀ ṣe ń pa àwọn ọmọ Nàìjíríà ọmọ Yorùbá tó tán ba oko wọn jẹ́ àfìgbà kan gbébọn gbàdá ká ní a fẹ́ da nàìjíríà rú tọwọ́rọsẹ̀ ni a fi ń ṣe àti ọgbọ́n ọmọlúàbí bọ̀ ọ́ lóòótọ́ wọn mọ ń bu àwọn ní àmọ̀jú ọmọ ọ̀tá wọn lọ́ra ìsàní láwọn ọmọ ibo iná wọn lá smart tó àwọn táwọn wá smart nínú àwa àti wọn báyìí ẹmọ bínú o kéréke <laughs> àwọn èèyàn yín wọn fọ́ ni àwọn náà náà ń pe nàìjíríà ní zoo wọ́n sì ti mú Nnamdi Azikiwe sínú zoo báyìí kí ni mo ń wà nínú zoo ìbáwọn ẹranko ni bẹ́ẹ̀ranko bá fi jẹ tó fi panu <laughs> tí wọ́n bá wọn nìyẹn then secondly àwọn tí àwa mọ̀ gẹ́gẹ́ bí elder people ní Yorùbá land àwọn statesmen na uh, Yorùbá people uh, wọ́n gbọ́n Ọlọ́run sì ń fún wọn ṣe wọ́n sì kàwé wọ́n ka ọgbọ́n orí wọ́n ń ṣalátẹnujẹ lóòótọ́ àwa náà máa ń jà àmọ́ dàrú ìjà díẹ̀ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation ṣùgbọ́n àwa ò fi Sunday Ìgbòho pawó àwọn tó fẹ́ẹ́ fi pawó gan kíá la tètè ké gbàjarì ta pariwo síta you know ṣùgbọ́n àwọn tí wọn tẹ́ ẹ bá lọ check gbogbo àwọn olórí wọn nílẹ̀ Ìgbò àtàwọn igwe wọn ni o àtàwọn governors wọn ni o àtàwọn amòfin wọn ni o àtàwọn tí wọ́n súnmọ́ government kò séyìí tó ń gbèjà tó tó kò séyìí tó tó tó tó tó ń wá bí arákùnrin yẹn ṣe máa jáde síta kò sí ẹ sì mọ ìgbà tí Sunday Igboho ti wà níbi tó wà yẹn la ń pariwo pé ẹ bá wa túlẹ̀ o wọ́n sì ti sọ wọ́n ní Tinubu ò lọ́wọ́ sí bó ṣe jáde o adúpẹ́ lọ́wọ́ bàbá wa Kíntóyè adúpẹ́ lọ́wọ́ bàbá wa Wọlé Ṣóyínká àtàwọn tèmi ò dárúkọ Sunday Igboho fúnra wọn wọ́n ti dárúkọ wọn ẹ sì rí bí bàbá ò bá padà dé náà ní ìsìn kò ní í síjà kò ní í anú wọn jẹ gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà lówó wọn sì sá fún gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà o as a matter of fact court kan tó sìtì ní nàìjíríà bóyá nìbàdàn náà ti dá ẹjọ́ yẹn wọ́n ní àwọn DSS tó lọ réèdì Sunday Igboho gan wọ́n níjọba ló jẹ̀bi Sunday Igboho pẹ̀lú ìgbésẹ̀ tán gbé yẹn pé wọ́n dẹ̀ máa san owó ìtanràn fún Sunday Ìgbòho bá ṣe gbọ́ nìyẹn so káwọn ọmọ Ìgbò kan má mú ariwo Ìgbòho bọ ẹnu o another thing ni wípé kì í ṣe Nàìjíríà náà ti arrest Ìgbòho Benin Republic náà ti arrest Ìgbòho kì í ṣèjọba Nàìjíríà ló arrest Ìgbòho àti ẹ̀gbọ́n nígbà kan kọ́kọ́ arrest ẹ̀ àwọn ìjọba Nàìjíríà sapá láti rí i pé àwọn mú padà sọ́dọ̀ àwọn. So káwọn fìyà jẹ bóyá nàìjíríà ló ti bọ́ọ̀dì sí nàìjíríà nísìnyí bóyá ìbá wọ́ọ̀sì ju ti Nnamdi Kanu lọ so ẹjọ ẹ̀yin ọmọ Ìgbò ẹ lọ ṣèpàdé láàrin ara yín ẹ báwọn olórí yín sọ̀rọ̀ tí ń fi yín jẹun àwọn kan táwọn fẹ́ kí wà kí gbogbo ọ̀rọ̀ yìí kó lójútùú ìkan náà sì wà ní Poland ńbẹ̀ yẹn ti ń fa wàhálà tó yẹ pé bẹ́ẹ̀ ló ti ń command tó lóun gbà kan ti mú ọ̀gá òun òun lòun mọ̀ ṣe kinní kan òun ní ń pariwo pé kán síta tó wọn gbọ́dọ̀ jáde for how many months wọn ní jẹun ni ó ní ń pariwo náà nǹkan mọ́ ara wọn náà ń pa o níbi tán gọ̀dé imagine káwàlà nítorí pé a fẹ́ gba Yorùbá nation ní ìsìn káwà mọ́ kọjú ìbọn síra wa àwọn tó yapa gan tó jẹ́ pé wọ́n lọ gbẹ̀yìn gbẹbọjẹ́ gan wọ́n sì ń rìn fandafanda láàrin wa bí Yorùbá ṣe ń ṣe nìyẹn àwa àwa òun ṣe oníjàgídíjàgan the time will tell fẹ́ni tó bá jẹ́ Júdásì láàrin wa Ọlọ́run ó mú àárín wa náà ni ó sì ti mú ṣùgbọ́n tá a bá ti mọrú wọn bẹ́ẹ̀ yẹn a máa ń ṣe gáfárà fún wọn a máa ń yẹ̀bá a dẹ̀ máa ń fi ọgbọ́n a máa ń fi bá wọn ṣe látọ̀ọ̀kan títí tá a fi rí ní tá a gbàgbà bàbá Sunday Igboho ẹ̀yin ni mo bá lọ́rọ̀ o mo mọ̀ pé máa tó padà sí Nàìjíríà. Eh, ẹ jọ̀ọ́ gbogbo ìgbésẹ̀ tẹ́ bá fẹ́ gbé lórí ọ̀rọ̀ Yorùbá Nation ẹ mọ̀jẹ̀ kán tì yín fi tipá tì kúùkù ṣe o abánidá kì í bá àyàn débẹ̀ o lóòótọ́ àti gbòmìnira ò easy ṣùgbọ́n ẹ jọ̀ọ́ àwọn àpẹẹrẹ kan wà ní ìsìn ó wà láàrin England àti Eh, ṣé Holland ni wọ́n àbí kí lorúkọ àwọn ará bí kí ló ti máa ń gbàgbé ah kò ń ṣe time ló yẹ kó sápá mi lórí bàbá wa eh, ọ̀yọ́mọdé ó dàpọ̀ ẹ̀ bá ń wóògùn sọ yìí o Holland ṣé Holland ni ah tán wà ní abẹ́ UK ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi eh, bàbá wa tó wà ní UK yẹn táwọn náà láwọn fẹ́ kúrò wọ́n tiẹ̀ ti kúrò technically London UK nsìn wọ́n ṣe referendum every every time náà máa ń vote náà máa ń ṣe referendum election every time wọ́n ti náwó tí wọ́n ń sìn wọ́n ti ná pounds tiwọn ṣùgbọ́n kò ń ṣe pounds tán ná kì í ṣe pounds UK mọ́ o pounds làwọn náà ná ṣùgbọ́n pounds tiwọn náà ná. á ah, kí lorúkọ wọn ṣé ń ṣe Ireland bí Netherlands ah, gbogbo ẹ̀ ṣáà ń land land ó ti sákan lórí so ẹjọ bàbá wa gbowó ẹ lọ ṣe eh, ṣá Ireland ni àbí mi ò rò pa Ireland ni ṣá Ireland ni ṣá àbí Holland ṣáwọn náà ni Holland ah, ó mọ̀ ga o so lọ́rọ̀ kan ó sá ti yé yín <laughs> bàbá wa gbowó Eh, Europe lẹwà ẹgbẹ́ wa ń bì ẹgbẹ́ mi ń bì lẹwà bí n bá mà dírẹ́sì yín gan n ó kì í sílé n ó wà bá yín ṣeré ní Germany ṣùgbọ́n ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ wa bàbá wa Ìgbòho ẹ jọ̀ọ́ ẹ mọ̀ jẹ́ kán ẹ mọ̀ jẹ́ àfi ti ti ta ẹ ti tìpá ti kú kùsè kínní yìí mọ́ ẹ mọ̀ jẹ́ àfi sọ̀rọ̀ ogun níbi tá a bá dé yìí ojú wa ti ojú gọ́ọ̀mẹ̀ntì gan ó ti rí wípé asirius àwọn ará bíi serious yìí ohun tí ó sì papà ṣẹlẹ̀ nu yorùbá nation ó wáyé bá a fẹ́ bá a kọ̀ a sì ń gbàdúrà kó wáyé láyé láyé tá a wà yìí tí ì ṣe àwọn láyé àwọn àrọmọdọ́mọ rárá kó wáyé ẹ fìtògùn tìjà ṣe á mọ sọ ni a sì mọ gbé ìgbésẹ̀ gbogbo àwọn yorùbá amòfin tá a ní orí àwọn kan sì pé láàrin wọn ẹ jẹ́ ká kó wàhálà wa ẹ mú ẹ jẹ́ a ṣí ojú kúrò lára Tinubu Tinubu ò ní ẹ̀pù tó fẹ́ ṣe fún Yorùbá nation ẹ jẹ́ ká rèé kó pressure wa bá ilé ìgbìmọ̀ asòfin ká lọ máa pressurize wọn ń bẹ̀ pé a fẹ́ ṣe referendum káwa náà máa gbé referendum kalẹ̀ gbogbo àwọn eh, Yorùbá um, Yorùbá eh, legislators àti ní senate àti ní house of rep ẹ àwọn tó ní constituency sí ilẹ̀ yorùbá ká bẹ̀rẹ̀ sí ní ṣe bá a ṣe máa ṣe referendum ká bẹ̀rẹ̀ sí ní sọ bá a ṣe máa máa ṣe referendum ká bẹ̀rẹ̀ sí ní sọ bá a ṣe máa máa ṣe referendum díẹ̀díẹ̀ láàmọ̀ yọ o láàmú yọ káàdì yẹn fún wọn torí yorùbá bọ̀ wọ́n ní ìkọ̀ọ̀kan là ń yọ sẹ̀lẹ́kù àkàn lè yọ ẹsẹ̀ méjèèjì ẹ̀ ń bá gbìyànjú àti yọ ẹsẹ̀ méjèèjì nú ẹkù yóò forí bẹ́ẹ̀ yóò ṣubú gbalaja sílẹ̀ lẹ́ni ìkọ̀ọ̀kan èèyàn kì í bẹ́ bàbá mi mo lè bẹ́ ìyá mi ò lè bẹ́ èmi nìkan mo lè bẹ́ èèyàn kì í ṣe bẹ́ẹ̀ nú ẹkù o mo sì mọ̀ pọ́rọ̀ mi yé yín dáadáa ẹ jẹ́ ká fi ọ̀nà òfin tọ̀ náà ẹ jẹ́ ká fọ̀nà òfin tọ́ o kò sẹ́ni tó lè bá ìjọba jà kó wín ní ìjọba o ẹ mọ ohun tó ń fojú yín rí ẹ má jẹ́ káwọn kan tì yín gbọ̀ngbọ̀n o ariwo pọ̀ ń gbòòrò gbogbo ariwo kọ́ lẹ́ gbọ́ o bàbá wa Ìgbòho gbogbo ariwo kọ́ lẹ́ gbọ́ o àwọn fámílì kì yín nídìí yín o ẹ wo irú ìyá yẹn báyìí ìyàwó yín ó mọ ohun tójú ẹ̀ rí àìmọye àwọn ọ̀rẹ́ yín míì gan-an tí wọ́n ń ṣọ̀rẹ́ gidi náà ti gbé súnmọ́ ìyàwó yín kẹ́ tó padà di pé wàá jẹ́ ká mọ́ fẹ́ra wa ṣùgbọ́n obìnrin gidi ni ó dúró tì yín ẹ jọ̀ọ́ o a mọ̀ pé ẹ fẹ́ràn nàìjíríà ṣùgbọ́n eh, àwọn fámìlì kì first lẹ́lẹ́ẹ̀kejì ni struggle ti nàìjíríà àwọn ọba kan ò sì nífẹ̀ẹ́ yín láwọn tí ń rí jẹ nínú mọ̀dàrú nínú ìbàjẹ́ àwọn ọba kan tán ti ẹ̀ gbóyà dáadáa tán tán nífọ̀n tán lè kan náà wọ́n nífẹ̀ẹ́ yín o ẹ̀yìn kùlé lọ̀táwà inú ilé lásẹ̀ ní ń gbé ẹ yín gidigidi o ẹ ṣọ́ra yín gidigidi o ẹ ṣọ́ra yín gidigidi o Sunday Ìgbòho ẹ bá ti padà dé ẹ yá fọ̀rọ̀ òfin tọ́ ni o ẹ fọ̀rọ̀ òfin tọ́ o a nílò yín gidigidi ìgbésẹ̀ akíkanjú tẹ́ ẹ ti gbéhùn a nílò yín àwọn kan wọ́n tiẹ̀ sọ̀rọ̀ yín ní ìsọ burúkú nídìí ìbàdàn wọn lẹ́ẹ̀ gbowó lọ́wọ́ Tinubu Tinubu náà ni ò sì dá síbẹ̀ ṣe jáde yìí. bàbá Akíntóyè sọ lọ́jọ́ sátidé níjẹrin wọ́n dìídì jáde wọ́n sọ ní gbogbo àwọn iléèwé àwọn òwe ìròyìn sì gbé wọ́n ní Tinubu ò lọ́wọ́ sí bí Sunday Ìgbòho ṣe jáde nú àhámọ́ o a sì mọ̀ pé amọ́pa takuntakun tí bàbá Akíntóyè kan kó adúpẹ́ lọ́wọ́ wọn gbogbo àwọn pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ ńláńlá ńlẹ̀ Yorùbá àwọn ọba wọn ò pa wọn fi àwọn ọba tí Sunday Igboho kí gan lẹ́yìn ìgbà tó jáde ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò gbórúkọ wọn rí kẹ́ ẹ bá mọ̀ wípé orúkọ kéèyàn ló kọ́kọ́ léèyàn fi ń hùwà gidi láwọn ọba Yorùbá tó jẹ́ pé kírò ní bá gbéra tó lọ tó lọ community yorùbá ní benin republic wọ́n ti fi sunday lẹ̀ tipẹ́ ṣùgbọ́n ìyẹn kọ́ la wá sọ ẹ̀yin lèmi bá lọ́rọ̀ o ẹ má jẹ́ kán forí yín fàgbọ̀n o yorùbá nation máa wáyé bá a fẹ́ bá a kọ̀ hmm? ẹ̀yin tọ́lọ́run sì ń lò náà afẹ́kẹ́ rí kẹ́yìn náà jẹ́ ń bẹ̀ o torí wọ́n ní ẹni tán bá forí ẹ̀ fàgbọ̀n kò ní í dúró jẹ́ ń bẹ̀ dúró jẹ́ ń bẹ̀ o àwọn èèyàn mọ bọ́ sí tí yàn án wájú o ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ fìfẹ́ fámìlì yín ní fọ́stìn ọmọ yín àtìyàwó yín gbogbo jàbẹ́ẹ̀bà tẹ́ẹ̀bà jà fún Yorùbá nation ẹ kọ́kọ́ jà fún ọmọ yín àtìyàwó yín náà ṣùgbọ́n tí mọ́mì náà bá ti wá fọwọ́ sí pé mọ́ nìṣó mo wà lẹ́yìn rẹ a mọ̀ pé yes wọ́n ti fọwọ́ sínú ṣùgbọ́n ẹ mọ̀jẹ̀ àṣẹ ní tológun tọlọ́tẹ̀ dé ẹjá lọ stọ́dì bí wọ́n ṣe ń ṣe ní Highland Highland Highland ẹ ṣe Mr Adeniji Adeolu for that prompt wọn ọjà o ẹ lè gbọ́jà láàrin UK láàrin Britain àti Ireland wọ́n sì ti náwó ara wọn ó kù díẹ̀ kan kúrò tán báyìí referendum ni ẹja mọ́ pariwo referendum àwa ò ní í ṣe báwọn ti IPOB àwọn ti Ìgbò bọ́n ṣe ń ṣe àwa ò ní para wa a ní síta nínú kòsíkòsí látùmọ̀ ní kéèyàn kan síta tó tíjọba ò sì rí wọn bọ́n ṣe síta tó jù bẹ́ẹ̀ lọ ṣé Tinubu rán wọn ṣé Buhari rán wọn la ṣe ń sọ wípé àwa ò ní para wa lórí ọ̀rọ̀ Yorùbá nìsan o ṣùgbọ́n a gba Yorùbá nìsan láṣẹ Ọlọ́run kò ní jù báyìí lọ lórí ètò lẹ́ni o ah mo kó akú atótónu látàárọ̀ èmi ni mò ṣáà ń sọ ẹ̀yin náà ń bá ń dá sí ń bẹ̀rùn Eh, god bless you ìta bá sì ti sọ tí ò dùn mọ́ inú ẹgbàá bẹ́ẹ̀ fi ṣoṣù fi para lórí ọ̀rọ̀ ti Germany ẹjọ́ ẹ ṣàṣàmẹ́ǹtì yín dáadáa o information ni mo fún yín mi ò ṣiṣẹ́ lẹ́mbàsì o eh, I went all out to make sure that I got a reliable information tí mo wá ṣíà pẹ̀lú yín eh, ẹ ti ẹ̀ bá bàbá wa Sunday Igboho ní Germany náà ibẹ̀ náà múlé sí so ọlọ́run bá kó sí àwọn olórí wa nù o wọ́n á ṣe léyìí tó dáa wọ́n á tiẹ̀ ní wọ́n á rántí mẹ̀kúnnù wọ́n á lè máa gbé ìgbésí nǹkan kan ṣe fún mẹ̀kúnnù gbogbo àwọn ọmọ skul ló ń pariwo nísìn higher institution wà ń bẹ gbogbo owó skul náà ti gbé sókè eh, wọ́n ṣe loan táwọn ọmọ skul lè gbà èmi ò tí ì rí student kankan tó gba lóònù o tó o bá ti gba lóònù yá àtètè bí wọ́n bá ti ń fún wọn lóònù yá àtètè lọ gbà o twenty five k yẹn náà kété tá a bá ti mọ bí wọ́n ṣe fẹ́ ṣe ọ̀nà tán fẹ́ gbégbà á wà á jẹ́ kẹ́ ẹ gbọ́ àtẹni tó ní àwọn ní líǹkì ẹ̀ màá bè màá chat wọn up later ẹ jọ ẹ bá ń kọ líǹkì ẹ̀ sábẹ́ Mr Bobby during this broadcast ẹ bá ń kọ síbẹ̀ ẹ̀yin ìyálọ́jà náà wọ́n ní kẹ́ ẹ máa retí ṣùgbọ́n wọ́n ní ẹ̀yáwó ni tiyín máa bá dé ìyálọ́jà of Nigeria commander in chief ìyálọ́jà Fọláṣadé <laughs> wọ́n láwọn náà máa ṣe alámòjútó yẹn a sì mọ̀ pé mr edun àti mr wale edun minister of finance àti minister of humanitarian affairs and poverty alleviation ìyẹn dr betta edu edu náà làwọn méjèèjì kankan ní ní ìyẹn n ó ní ní lẹ́yìn ní ìkan mr edun ìkan mrs edu àwọn méjèèjì náà wà ń di bọ́n ṣe máa pín twenty five thousand fáwọn aláìní ní nàìjíríà wọ́n ṣe fẹ́ gba bank account. wọn ọjọ́ tán fẹ́ bẹ̀rẹ̀ local government nǹkan kan tán ti fẹ́ ṣe àwọn tí wọ́n fẹ́ lò tán fi pín á jẹ́ kẹ́ mọ́ gbọ́ etí ọba ńlé etí ọba lóko àti táàgì dr eh, bẹ́tà ẹ̀dùn sorry bẹ́tà ẹ̀dù bóyá táwọn náà bá rí n ta atótónu wa tán rí caption tá a fi ṣe program yìí bóyá àwọn náà lè ṣètè wọ́n á lè tètè dá àwọn ọmọ nàìjíríà lóhùn oníyànṣe ọlọ́bẹ̀ sí àwa tá a fìfẹ́ jẹ́ náà akwa ìbínú ẹjẹ́ ń rèé ṣiṣẹ́ ń kíṣìnì kémi náà lè àwọn ọmọ òtò dé láti skul kí n rèé ṣiṣẹ́ ń kíṣìnì èmi ní kíṣìn kan lọ́sàn yìí yóò dáa fún wa ẹ̀yin tẹ́ dúró tá a fi parí program bí facebook ṣe ṣe wérewère tó pẹ̀lú network wọn ẹ ṣe ẹ má gbàgbé ẹ bá mi pín program yìí kó kalẹ̀ kó ka òkò a tún lè ṣe program lálẹ́ yìí ọ̀rọ̀ pọ̀ tó yẹ ká ti cover torí ti Mohbad tá à ń sọ láti joy adẹ nígbàgbọ́ wípé justice máa wá fún Mohbad àgbàgbé Mohbad o ó kàn jẹ́ wípé báyé ṣe rí nu tá a ṣe ń tọjà lọ́jà ẹ̀dùn báyé ṣe rí nu tí atẹ́gùn bá ti fẹ́ sí ẹ rí wípé ariwo ariwo ariwo yẹn á wálẹ̀ ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sípa àgbàgbé Eh, justice for Mohbad ó sì ń lọ lọ́wọ́ etí ọba ń lé àwa náà ń fi mú fínlẹ̀ kiri ni àkànfẹ́ wa máa sọ ń tá a mọ̀ tàbí ń tí ò jọra wọn fún yín àfẹ́ máa fún yín níròyìn ẹlẹ́jẹ̀ torí ẹ̀ ń táwa bá ti sọ̀rọ̀ lé lórí ẹ ti gbà wípé bẹ́ẹ̀ kò sí yọkúrò ń bẹ́ẹ̀ kò sì sí àfikún bá ṣe bánu eh, kò ní jù báyìí lọ o oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣé à ń retí àbọ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́pàá àti Eh, invest corona invest tí àwọn náà tún ti dá sọ̀rọ̀ eh, tó ti dá sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mò ń gbọ́ àwọn fìrìfìrì kan lórí ọ̀rẹ́ Mohbad kan tó ṣẹ̀ jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ń sọ ohun tójú ẹ̀ rí kò lọ sọ́dọ̀ ọlọ́pàá tí ìdọ́dọ̀ ọlọ́pàá lọ sọ eh, ṣùgbọ́n ó lọ sí Gistlover Gistlover dẹ̀ ti ń fi àwọn oríṣiríṣi ah, kìíní sílẹ̀ ó ti ń fi síta ó ṣeé ṣe Eh, pictures àtàwọn ẹ̀rí ó ti ń fi síta tèmi náà bá ti gbọ́ dáadáa tí mo wò dáadáa tí mo sì ṣe àwọn ìwádìí mi tónítóní tí mo bá bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí n ṣe fídíò lórí ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n gbẹnu mi dákẹ́ títí di ìgbà tí a tún fi gbọ́rọ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá ọlọ́pàá ní gbogbo wa ń dúró báyìí o eh, kán ṣàṣe justice for Mohbad justice for Mohbad kán mọ̀ wá wàhálà ọmọ Nàìjíríà o ẹ̀ ń yàgbẹ́ mọ́ gbàgbé o ẹ̀ ń bá ko ni mò ń rántí o kọ́ mọ́ gbàgbé ensars kọ́ mọ́ jẹ́ kí wàhálà mi tún ṣẹyọ o àwọn ọmọ nàìjíríà ń bẹ̀rù wọ́n ń bẹ̀rù wọ́n ń bẹ̀rù tó bá ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ pé àwọn ọmọ nàìjíríà ò bẹ̀rù o àwọn ọmọ nàìjíríà ò bẹ̀rù o abánidá kíkàn abánidébẹ̀ ni o a lè bẹ̀rù láti dá a lẹ̀ ṣùgbọ́n bó bá ṣẹlẹ̀ tán ẹ mọ̀ pé ọmọ nàìjíríà ò bẹ̀rù ẹ wo bí ṣe ń lọ ní Palestine àti Israel bọ́n ṣe ń para wọn ọlọ́run á bá wa dógun dúró adọ́tẹ̀ dúró ń bẹ̀ o ṣùgbọ́n bó bá ṣẹlẹ̀ tán <laughs> bí ṣe máa ń rínu o kọlọ́run má jẹ́ kógun ṣẹlẹ̀ ní àkàtà àti wàǹbì ní nàìjíríà yóò dáa fún wa o ẹ já mọ́ gbàdúrà fún nàìjíríà ṣùgbọ́n ẹ má jẹ́ á jókòó sídìí àdúrà nìkan ká mọ́ gbé ìgbésẹ̀ àdúrà tá a gbà títí títí títí òun náà ó ṣeé ṣe kó jẹ́ pé òun náà ni ò tí jẹ́ kí ogun ṣẹlẹ̀ ní nàìjíríà tó bá ṣe ẹyọ kan náà àdúrà dìmú ó tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n ìgbésẹ̀ gan-an bí ó ṣe dáa ẹ̀yin ìjọba wa bí ó ṣe dáa bí fifty billion naira bá wọlé fún yín lóṣù bẹ́ẹ̀ bá kó jẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ kówó jẹ ẹ kọ́kọ́ náwó sórí àwọn aráàlú náà àgbà yín yànjú pé ẹ kó jẹ ṣùgbọ́n bá àgbà yín yànjú bá àgbà yín náà ẹ ti ń kó jẹ tẹ́lẹ̀ ẹ ń kó mì tẹ́lẹ̀. Mm orí ngbà tí mo gbọ́ iye tí president wa tán ń ná lórí president wa lójúmọ́ mo hmm, yà gbẹnu mi dákẹ́ báwọn nàìjíríà báwọn ọmọ nàìjíríà bá tún gbọ́ ilé yìí wọ́n fẹ́ẹ́ lá ẹ ṣé Tinubu ti ń pín twenty five twenty five k fún wa rèé lóṣù kan iye tán nálé lórí rẹ̀ ṣùgbọ́n president ni kí là á wá sí n tó fi sọ òfin náà fi náwó <laughs> lé baba lórí. eh òfin náà fi náwó lé baba lórí nọ́mbà one wa sínú ní nàìjíríà bá a fẹ́ bá a kọ́ bá a ṣe wà yìí lọ́wọ́lọ́wọ́ yìí ó tí supreme court bá ní kò rí bẹ́ẹ̀ ẹ bá mọ iye tán ń ná lásán rọọkì ẹ lànà ẹ fẹ́ la kọlọ ń ṣàánú wa owó wà ní nàìjíríà owó ń bẹ bí <laughs> owó ń bẹ bí bí egbọn ẹ ṣáà bá wa rántí àwọn mẹ̀kúnnù kán wọ́n rántí àwa mẹ̀kúnnù kán bá wa rántí àwa mẹ̀kúnnù o ẹ jọ àwọn mẹ̀kúnnù ẹ bá wa rántí wọn ẹ bá wa rántí wọn ẹ bá wa rántí mẹ̀kúnnù twenty five twenty five k yẹn náà ẹ ẹ mọ́tún yàn wọ́n jẹ ẹ jẹ́ ó tẹ̀ wọ́n lọ́wọ́ àbí kí ló wá lẹ́nu gbogbo kínní kí ni wàhálà yín gan kí ni wàhálà yín ah twenty five twenty five thousand kẹ́ẹ̀dẹ̀ tún pín lẹ́ ń ṣe sẹ́rímónì lé lórí ọ̀nà tẹ́fẹ́ nǹkan kékeré simple ẹ tún ń launch ẹ̀ kí lẹ̀ ń launch èèyàn kan bá wa tí wọ́n bá wa ṣe exchange rate twenty five twenty eh, five thousand yẹn wọ́n ní that is twenty eh, five twenty eh, five and ah, twenty pounds ní UK bẹ́ẹ̀ fún ọmọ Nàìjíríà twenty pounds ẹ̀ ń launch ẹ̀ ń launch ẹ̀ níjẹta ń bẹ̀rùn mo ṣe program lórí ẹ̀ three hundred and fifty ṣé three hundred and twenty five euro ná fún ìdílé kọ̀ọ̀kan kì í kàn ṣe cash ni kì í ṣe cash wọn sì lọ́ǹṣì ẹ̀ wọn pariwo ẹ bá ń ṣẹ́ three hundred and twenty five euro sówó nàìjíríà. over almost three hundred and sixty k nìyẹn almost three hundred and sixty k fún àwọn fámìlì tó bá ti wo sálárì ìwọ àti ìyàwó àtọkọ tó rí pé eh, sálárì yín ò ó nira fún yín láti ṣàwọn nǹkan kan sálárì náà fi wò ó kì í ṣe aláìní nìkan náà fún sálárì náà fi wò pé ah, sálárì àwọn ìdílé yìí ó wà bìlóò kínní àwa ò rí gbà ó <laughs> wọ́n fáwà ṣé o àmọ́ rẹ̀ wọ́n fá wa àdúdúdú bí káà náà rí gbà pé ẹ wà èló làwọn náà ń gbà wọ́n fún wa. so sálárì oníkálukú náà mọ̀ wọ́n ní dátà ń bì wọ́n ní database la ṣe ń sọ̀rọ̀ database náà pé nàìjíríà ń láti ní database bó o ṣiṣẹ́ ń lé iṣẹ́ kínní àwọn èèyàn tí ò tí ì níwèé gan tán máa ń ṣiṣẹ́ oko káàkiri wọ́n ní database wọ́n mọ gbogbo everybody tó wà ní ìlú wọn wọ́n mọ tí yà ń jẹ wọ́n mọ tí yà ń jẹ ó ní database ara aṣẹ́ tó yẹ kí nàìjíríà máa náwó lé lórí nìyẹn ká lè mọ̀ pé nàìjíríà ń ṣiṣẹ́ àmọye wa àmọye wa àmọ́ kí ni èèyàn mélòó lóbìn èèyàn mélòó lọkùnrin èèyàn mélòó ń tálákà èèyàn mélòó lolówó èèyàn mélòó ni eh, aláìní èèyàn mélòó àní bó o ṣiṣẹ́ ìjọba ń bì bó o ṣiṣẹ́ private bó o níṣẹ́ lọ́wọ́ orúkọ rẹ wà ń bẹ́ẹ̀ ó láwọn benefit kan tó yẹ pé àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ náà máa ń fún ó láwọn kan àwọn arúgbó náà máa ń fún ẹ wá ń ṣe sẹrímónì lórí twenty five thousand naira ah ó ga o bet àti èsì dúpẹ́ bó ṣe kọ́bọ̀ náà ni ẹ jẹ́ kí ẹ jẹ́ kí ẹ jẹ́ kí communication wà báwo lẹ ṣe fẹ́ ṣe ń tẹ̀ ń ṣe yìí kì í ṣe bàbàrà kì í ṣe bàbàrà ó tẹ́ wá ń sọ di kìnnìmọ́ àlọ́wọ́ sàn kan náà ló yẹ kẹ́ ti sọ báwọn èèyàn ó ṣe gbà á gbàtẹ́ ẹ̀ wá ní kinní náà ní ìsìn àmọ́ bu yín gbọ́ sáyẹn èèyàn wa ẹ mọ̀jà pẹ́ lórí ẹ̀ torí bẹ́ẹ̀yàn bá pẹ́ lórí mi ìsìnkéṣin àmọ́ ọkùnrin ń bẹ̀ ẹ mọ̀jà ń wéèsì dátà yín torí èmi kàn múra dátà fún ìfẹ́lẹ́ tẹ̀ fi ń bá mi wo program ẹ ṣeun ṣeun wo ni ẹ ṣe ọlọ́bẹ̀ ṣe àwọn àtàfẹ́jẹ́ náà akọ àìbínú ẹ̀yin lẹ jẹ́ kí màlá pé n lọ iṣẹ́ lénìí thank you so much ó ṣeé program lálẹ́ uh, I will let you know. I love you. I love you so much fún ẹ̀yin tèmi ní o ẹ̀yin tó ẹ súnmọ́ mi dáadáa ẹ̀yin tó jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ mi tí mo mọ̀ tí mo mọ orúkọ yín mo lè pè yín lójú irú ugbò ugbò ugbòògbò Súnkànmí ugbòògbò champion náà wà ń bẹ ọ̀rẹ́ mi dáadáa bàbá àbánikàndá ẹ ṣeun adẹnijẹ adéolú ẹ ṣe pinky dora thank you uh, kingsley tèmítọ́pẹ́ òkèrè thank you olúrẹ̀mí adéwùmí adékọ́lá thank you so much. Uh, Taiwo, Taiwo, Mujidat, thank you. Ugbo, Ugbo, Ugbo, Ugbo, thank you so much. Uh, YS man, thank you. Yemsam, Yemsam. Taiwo, Taiwo, uh, mo ti dárúkọ yín. Olúwatóyìn, ọjà abúlù, ìyá mi dáadáa láti ìlú Ìbàdàn. Ramon Rasheed, bàbá wa, ẹ ṣeun ṣeun o. Rasheed, Olúwafẹ́mi, Pópóọlá, ẹ ṣé, Ọládélé, Rebecca, ẹ ṣeun ṣeun. Àrẹ̀mú Sunday, Akínbọ̀, Bọ́lá Felix sig kọmọláfẹ́ láti uk kọhún ẹ ṣeun ṣeun uh, tatún ló wà ń joshua thank you túndé ṣogunró ẹ ṣe o uh, afọlábí bọ́lá òye níyì ẹ ṣe o ọlọ́ládé ìkẹ́olúwa thank you uh, tatún ni àbáyọ̀mí gbọ́láhàn ọbáyọ̀mí gbọ́láhàn thank you alábá ọlárìnwájú thank you ọlá uh, ventures thank you. Àtiládé Joshua mo ti pè yín Fọláyẹmí Àjọkẹ́ Ọmọwùmí eh, ọmọlè thank you Adésínà Kọ́láwọlé thank you Musa eh, Lilafi thank you Akínbọ̀bọ́lá Felix Fọláyẹmí Akínpẹ̀lú Fámogun thank you eh, ó dà pé gbogbo àwọn tí Facebook jẹ́ kí n rí nìyẹn Rafiu Shefiu thank you Ògúndé yemi Táíwò thank you Abanikonda Bọ́lájí Abẹ̀lẹ̀jẹ́ thank you. Mm, we are buying form for the money at the rate of 500 yeah in Shaki or just ah ẹ ti ń ra fọ́ọ̀mù fọ́ọ̀mù 500 Aye, aye, aye, aye. ra fọ́ọ̀mù 500 25,000 yẹn Oti eda? Eh, dá ara ń tá a Shaki lọ́yọ̀ state wọ́n ní wọ́n ti ń ra 500 naira ẹgbọ́ Tinubu ṣe ní kan tún máa gba five hundred naira kẹ́ ẹ tó fún wọn ebi transfer lẹ́lẹ́ẹ̀ṣe kọ́mọ̀túmọ̀ ti ọ̀rọ̀ connection bọ́ o kọ́mọ̀mọ̀ ti ọ̀rọ̀ connection bọ́ o ẹ́ kọ́mọ̀mọ̀ ti ọ̀rọ̀ connection bọ́ o five hundred naira ah ó dáa o ẹ ṣáàjà mọ́ gbọ́ ibi tí ẹ bá tún ti ń wò wá tí wọ́n ti ń ní kẹ́ wá máa sanwó fún twenty five k yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ torí àwọn ọmọ nàìjíríà bá ṣe mọ́ ṣe nù á di bísínẹ́sì nù Rafi shefi ẹ ṣe o moving mountains ẹṣẹ jí lamẹ́ríkà ní naeli breakfast bìdí ìṣó bẹ́ẹ̀ ni òun ò rebi iṣẹ́ <laughs> hey no work today ẹ kí ni time náà ẹ ti jí tipẹ́ náà ah ah ilẹ̀ṣẹ̀ wa ń dá sí program anyway ilẹ̀ṣẹ̀ ìṣí ilẹ̀ṣẹ̀ ẹ̀mọ́ náà ni ẹ ṣeun ṣeun o ẹ̀yin ìyá mi dáadáa mo ti fẹ́ parí ètò míwàá kí n tó máa lọ ẹjọ́ ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ bá mi kí èèyàn mi kan èèyàn mi kan happy birthday n ò tiẹ̀ mọjọ́ n ò mọ ọjọ́ tán fẹ́ sọjọ́ òbí hùn ṣùgbọ́n mo kàn mọ̀ wípé wọ́n tó sọjọ́ òbí ẹ jẹ́ ń pín ní orúkọ wọn náà bíi àwọn náà celebrate wa nígbà táwa náà ń ṣe birthday wa so èmi náà ń láti dá gesture padà uh, blog backup page eh, àwọn uh, nu yà wá dáadáa bọ́n ṣe rẹwà lóbìnrin ta ní òrìlè tí ò ní ní ọmọ tán ọbẹ̀ ẹ bá ń kíra fún Joyce uh, Joyce blog backup page jẹ́jẹ́ ń tiẹ̀ táàgì wọn jẹ́ ń táàgì wọn. Uh, happy birthday to you, Joyce uh, blog backup page uh, olórí release Joyce, Joyce blog happy happy birthday many happy returns we wish you all the good things of life abayinyo o abayindupẹ Joyce blog backup page happy birthday to you. ìgbà ọdún ọdún kan ẹ̀yin náà celebrate wa bẹ́ẹ̀ ni àwa náà ó sì celebrate yín àjọmọ́ síbàwọn ni torí ìgbà ẹ̀kẹ́ ní fọwọ́ mọ́lé ìgbà aláàmọ̀ ní fọwọ́ mọ́gìrì àjọmọ́ fọwọ́sowọ́pọ̀ ní tí gbogbo ẹ̀ ó fi dáa ẹ bá mi kíra fún Joyce blog backup page ìyá wa dáadáa wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ọjọ́ bí wọ́n ò tiẹ̀ mọ́ ṣùgbọ́n èmi náà yí ọgbọ́n páwọn náà sọjọ́ òbí lèmi náà ṣe ní gbà fún mórí ní gbà fún gbàdà lóko béèyàn kan tí ò mọ̀ ọ́ rí àríra àmọ́ra wa mo kàn déédé jí lọ́jọ́ báìdè mi náà ni mo rí i pé ah, ah ah ah lèrò ti pọ̀ lọ látòrí péèjì wọn náà ti ń ṣe happy birthday Bobby àtàwọn tí ó mọ̀ mí happy birthday sà àtàwọn tí kí happy birthday happy birthday wọ́n tiẹ̀ làwọn kan láwọn ó sẹ́ndì owó sí mi pé bó ni àwọn ó ṣe fún mi lówó lórí péèjì mo ní à ó dà ẹ jẹ́ kí èmi náà ṣàjọyọ̀ ìyá wa Joyce blog backup page I wish you all the best in life I wish you long life and prosperity I wish you all the good things of life I wish you àlàáfíà. Uh, uh, uh, àlàáfíà torí yorùbá bọ̀ wọ́n ní àlàáfíà lóògùn ọ̀rọ̀ mo wíṣin lálàáfíà àlàáfíà ìgbà ọdún ọdún kan ọba nìkan kọ́nà máa ń kí pé ìgbà ọdún ọdún kan every day shall be Christmas for you I celebrate you I celebrate the grace of God upon you and your family ẹ ṣe púpọ̀ ọdún láyé o ẹ bá wa fi champagne tiwa ránṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi ẹ bá mi ẹ ti. mi ò ní kúrò lórí program tẹ́ ẹ bá bá mi ṣe happy birthday fún ọ please ẹ bá mi ṣe happy birthday happy birthday ẹ̀kan bá ń kọ́ happy birthday ẹ̀yin tèmi tẹ́ wà ní orí program àbí tí èèyàn bá ṣàmọ̀ èèyàn rí tó dẹ̀ celebrate èèyàn ó yẹ kí á dúpẹ́ lọ́wọ́ wọn náà èmi náà fi eléyìí dúpẹ́ ni wípé wọ́n sí ọjọ́ o ẹ̀yin tẹ́ bá jó lólùfẹ́ tèmi náà ẹ bá mi ṣe happy birthday fún wọn sáàbàdà yàwá Joyce blog backup page we celebrate you God bless you ó dà eh, tí. Uh, tí ò bá sí nǹkan míì tá a tún fẹ́ sọ mọ́ a ti fi eégún láti gbẹ̀yìn kalẹ̀ a ti fi káàdì ètò báyìí yorùbá náà ló sọ bẹ́ẹ̀ wọ́n ní eégún ńlá ló máa ń gbẹ̀yìn ìgbàlẹ̀ so a ti fi wọ́n káàdì ètò ọjọ́ yẹn á gùn o a mọ̀ rí yín bá láṣẹ ọlọ́run Edumare Joyce blog backup page happy birthday to you ẹ jẹ́ ń fojú mi hàn àbí ká kúkú mọ́ fi yẹn ṣe lọ ká má wulẹ̀ gbé píkṣọ̀ wọn kúrò ńbẹ̀ ẹ ká máa fìyẹn ṣe lọ a máa pàdé lálẹ́ lágbára ọlọ́run god bless you all nàìjíríà dà ẹ ṣùgbọ́n ẹ jẹ́ àṣìṣe tọ́ ká mọ́ jókòó sídìí àdúrà nìkan ẹ jẹ́ àṣìṣe tọ́ i love you bye ṣàlàáfíà lẹwà mú ọpẹ inúṣẹ́ lọ́pọ̀lọpọ̀ máa wà mo mọ ọ̀pọ̀lọpọ̀ sì lè wà break at this time àwa ò rebi iṣẹ́ lẹni ni la ṣe ní kábàáyín sọ ọ̀rọ̀ díẹ̀ nípa bí ṣe ń lọ ní nàìjíríà a nítorí pé àwa lẹ́yìn ká gbàgbé ilé ẹ̀ torí yorùbá bọ̀ wọ́n ní àjò kò lè dàbí ilé bẹ́ẹ̀ ni kò sí bí àjò ṣe lè dùn tó kò sí bí a ṣe mọ lé bá a ṣe lè mọ lé owó nkiri tá wá greener pasture àjò lè dàbí ilé o ẹ̀ ìyẹn ló dífá fún ìdí táwa náà ṣe ń tẹnumọ́rọ̀ nàìjíríà ẹ̀ tí a ṣe ń tan torchlight wa <laughs> àti kámẹ́rà wa tá à ń tàn sí ilé láti ẹ̀yìn odi tá báwo lójú ọjọ́ lọ́dọ̀ tí yín òjò ti rọ̀ ń bì gbogbo wẹ́dà kúlù òtútù mú eh, autumn ti bẹ̀rẹ̀ ń bì eh, a pe ìròyìn kan lánàá mo kí yín bẹ ṣe ń wọlé nǹkankan Facebook kò tí ì jẹ́ ń rojú yín ni o eh, n ò tí ì rojú yín rárá rárá torí bí n bá ti gán ni yín báyìí nímọ̀ kí yín Facebook ni o àwọn náà náà já mo ti gbìyànjú láti wá sí online lẹ́ẹ̀kan ṣé ẹ̀ ń gbọ́ mi ketekete ṣá ṣé nẹ́tíwọ̀kì torí mo gbọ́ tí èèyàn ní no Bello Kẹ́hìndé kí ni ìtumọ̀ no yẹn kò yé mi tẹ́ bá ń gbọ́ mi kétékété ẹ jẹ́ kí n mọ̀ o ẹ mọ́ sì gbàgbé ẹ bá ń like ẹ bá ń like fídíò yìí ẹ bá ń ẹ káàárọ̀ o ìyá wa olúwa tóbi ọjà ìyá olúwa tóyin ọjà búlù ẹ káàárọ̀ ń bẹ̀rùn ẹ ṣàlàáfíà lẹwà ṣe ṣe gbogbo lé gbogbo ẹ ṣe yémúyémú ṣe ń mu kọfì ṣe ń mu kọfì. Ah, nurex ọláwálé wọn ní yíyà so ẹ ń gbọ́ mi dáadáa ẹ jọ̀ọ́ ẹ bá mi pín program yìí mi ò ní pẹ́ lórí program torí n ò fẹ́ pẹ́ǹta òtútù mú agoro bọ́lá gbà fún ọlọ́run àtàlà bá tún gbà fún bí òsọ ọlọ́run <laughs> ẹni tí ò bá gbà fún ọlọ́run ó tara ó ṣera rẹ̀ nù adésínà kọláwọlé good morning mr bobby good morning o. Oh àjọkẹ́ ọmọwùmí ọmọlẹ abájọ mo rí porúkọ ti change àjọkẹ́ ọmọwùmí mo ṣáà ń wò pé ìyá ìdá látijọ́ yìí ẹ àjọkẹ́ ọmọwùmí ọmọlẹ ẹ ti porúkọ dà it is well yóò dáa fún gbogbo wa kó lè dáa náà ni gbogbo wa ń bá kiri o a sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ twenty five thousand lánàá tá a ní ìjọba Tinubu tó ń fún àwọn èèyàn ṣùgbọ́n kò dùn mọ́ wa lọ́rùn délẹ̀délẹ̀ kò dùn mọ́ wa nú délẹ̀délẹ̀ kò tẹ́ wa lọ́rùn ni mo fẹ́ sọ eh, <laughs> mo gbé fúnra wọn ni ẹ mọ̀ bínú kò tí ì dùn wa nú kò dẹ̀ sí tẹ́ wa lọ́rùn délẹ̀délẹ̀ kì í ṣe pówó yẹn torí pé kò pọ̀ o twenty five thousand yóò ní tí ó ṣe o àti ráwọn ọmọ nàìjíríà tó ti ń bẹ náà àbùkù lù ú wípé ó kéré èló ní twenty five thousand fẹ́ ṣe ìwọ gbaná kó mọ ní ti twenty five thousand ó dùn án lára lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ sọ ni wípé eh, ìjọba ṣèlérí o wọ́n ní àwọn máa wà transparent pé gbogbo bó bá ṣe ń lọ owó báwọn bá ṣe fẹ́ ṣe làwọn máa jẹ́ ká máa mọ̀ ṣùgbọ́n látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ láti Tuesday tí wọ́n ti gbé ṣẹ́ẹ̀kì ńláńlá lé àwọn kan lọ́wọ́ torí bí wọ́n ṣe launch ẹ̀ báyìí náà ti fún àwọn kan tán pè wọ́n bọ́ ṣe pè wọ́n bọ́ ṣe rí bọ́ ṣe rí Eh, bank account wọn bí wọ́n ṣe múrúkọ wọn kò yé wa àwa náà sì ń gbìyànjú láti sọ fún ìjọba torí ẹ̀ ni mo ṣe ṣe fídíò ìjọba Tinubu ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà o ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé àwọn ní eh, ìkan nínú àwọn ministers méjì nínú wọn náà nítorí wọn ò lè dá ṣe tó bá ti jẹ́ ọ̀rọ̀ owó èèyàn kan ò lè dá méjì nínú àwọn ministers alákọ̀ọ́kọ́ ni mínísítà dr beta edu <laughs> mo dà páwọn náà náà wà ní ti mi ò mẹ́ni tó ṣe mínísítà lábẹ́ humanitarian affairs nígbà tí buhari tó bá lọ jẹ́ edu yìí náà ni kò ní dáa o kò ní dáa o èmi ò mọ délédélé oṣù mú orúkọ rẹ̀ ríǹgì bẹ́ẹ̀lì tó bá lọ jẹ́ mínísítà edu yìí náà ló ṣe ní ọ́ndà buhari tán láwọn pín owó fáwọn kan tá àmọ́ lárí já ẹ̀ yóò le o ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ta ni minister fún eh, humanitarian affairs àti poverty alleviation láyé Buhari ta ni minister. tó bá lọ jẹ́ Dr. Betaidui ni mo ti táàgì ẹ̀ ó wà lórí Facebook ara nǹkan nǹkan tí mo fẹ́ gba àwọn ọmọ Nàìjíríà yanjú náà sí lélẹ́yìí tíjọba bá ti sọ̀rọ̀ tá a sì ti mọ àwọn tó wà ń díẹ̀ ẹ jẹ́ ká mọ́ ọ lọ bá wọn a lè mọ̀ mọ́lé wọn a lè mọ̀ mọ̀ ọ̀nà wọn ṣùgbọ́n a mọ̀ ibi tí wọ́n wà lórí Facebook tàbí lórí uh, Instagram ẹ jẹ́ ká máa táàgì wọn ẹ jẹ́ ká máa kàn sí wọn mo dìídì táàgì Dr. Betta Edu ìtàn ló wà nídìí ọ̀rọ̀ yìí ó lè mọ̀ gbọ́ láńgóèjì tí n bá ń sọ o ṣùgbọ́n eh, yọ ọgbọ́n náà ni yọ ọmọ tí wọ́n tà ń sọ a fẹ́ mọ bí wọ́n ṣe ń fún àwọn ọmọ Nàìjíríà lóòyè o. ah someone sent you a link link náà tó fi ń gbà á eléyìí mọ̀ wá lé o líǹkì kọ́ ló yẹ kán fi gba owó yìí kì í ṣe ọ̀rọ̀ líǹkì lélẹ́yìí ah, ọ̀rọ̀ wọn ò yé wa o torí téèyàn bá tún àwọn ará bíi wọn tún wọ́n tún máa fi àwọn líǹkì irọ́ kan síta o ẹ mọ̀ jẹ́ kan gbá yín pẹ̀lú líǹkì o líǹkì ṣòro tẹ̀ o ṣùgbọ́n ẹ Kingsley Tèmítọ́pẹ́ Òkereke ẹ sẹ́ndí líǹkì yẹn sí mi kí n fẹ́rifáì ẹ̀ ó ní bó ṣe ń fẹ́rifáì líǹkì tó bá ti jó tọ́ ni káwa náà pín fáwọn tí wà ń bì ẹ ká pín fún gbogbo àwọn tó wà ń bì ẹnìkan ìjáwádé èèyàn kan ò lè dájẹ́ <laughs> kò yé yín torí ń táwa wà fún nù náà bá ń pariwo àwà fún mẹ̀kúnnù káwa rí wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín twenty five thousand fáwọn mẹ̀kúnnù káwa dákẹ́ ẹjọ́ nítorí ẹ̀ gangan n ò mọ bó ṣe ń fún wọn o torí ẹ̀ ni mo ṣe pé ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ ẹ send the link yẹn sí mi something they supposed to send to individual eh, individual bank account náà náà fẹ́ send ẹ̀ sí ṣùgbọ́n táwa ń sọ ni wípé báwo ni wọ́n ṣe fẹ́ send ṣé wọ́n mọ àkáǹtì tìyín ẹ àjọkẹ́ ọmọwùmí ṣàkáǹtì yín wà lọ́wọ́ Tinubu <laughs> ṣàkáǹtì yín ń bẹ lọ́wọ́ Tinubu ìyẹn là ń sọ wípé àkáǹtì èèyàn mélòó níjọba ní. Ni àwọn tí wọ́n fẹ́ fún yín báwo náà ṣe mà káǹtì wọn àbí wọ́n ṣẹ̀ máa bẹ̀rẹ̀ torí kì í ṣowó yìí nìkan náà fẹ́ fún wọn o mínísítà Edu àti mínísítà Wálé Ẹdun gbogbo wọn ṣà ń dú wọn ń dú ìkan dú ìkan dun mr Wálé Ẹdun tó wà ní in charge finance ìyẹn minister for finance àwọn náà wọ́n wà níbi ìpàdé yìí wọ́n dẹ̀jọ́ máa ṣe nítorí owó ò lè jáde lápò ìjọba láì ṣe pé Minister Wálé Ẹdùn mọ̀ sí ṣó ti yé yín bẹ́ẹ̀ so Minister Wálé Ẹdùn náà wọ́n máa mọ bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe máa lọ kì í ṣe pé bóyá wọ́n kàn máa kó owó lé eh, eh, ìyá ehm, kì í ṣe pé kàn máa ariwo ìyá ìwọ̀n kì í ṣe pé kàn máa kówó lé mínísítà Dr. Betta Ẹdùn lọ́wọ́ so wọn dẹ̀ tí èmi náà ti gbìyànjú láti wá information yìí mo ti lọ sórí péèjì Dr. Edun mo ti lọ sí ti Mr. Wale Edun mo ti ẹ̀ mo ò rí pé mi ò mi ò gan ní péèjì tiwọn mi ò rò pọ́n ní péèjì lórí Facebook mo dẹ̀ sì ń ṣèwádìí mi lọ́wọ́lọ́wọ́ ọ̀nà tí wọ́n fẹ́ gbà fún wa lówó ìbẹ́ẹ̀ náà ni na, eh, eh, News Agency of Nigeria yẹn náà tó cover event yẹn lánàá a fẹ́ ṣe ìṣe wípé ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ tán àwa jọ náà àti ẹ̀fẹ́ kí lọ́wọ́ a fẹ́ mọ ọ̀nà tẹ́ bá gbé gbà káwọn èèyàn wa náà táwa náà mọ̀ lójúkorojú tó máa sọ fún wa wípé yes àwọn náà jẹ nínú àǹfààní yìí a fẹ́ gbogbo wàhálà tẹ́ máa ń fi wá sí gbogbo wàhálà tẹ́ máa ń fi wá sí tẹ́ máa ń parọ́ oríṣiríṣi fún wa yẹn a fẹ́ yẹn mọ́ so kẹ́ ẹ mọ́ bá parọ́ fún wa làwa náà ṣe ń dìde ní ìsìn wípé yóò ṣojú gbogbo wa wá lọ àwọn èèyàn wa náà jẹ́ ń bẹ̀ lórí ìkànnì yìí àní gbà ó tún ti padà dé àní gbà kan rẹwà mẹ́rẹ̀ o I actually share it on WhatsApp ẹ share ẹ̀ fáwọn náà ń bí yóò dùn mọ́ wa tẹ́ ẹ bá share ẹ̀ fún wa ń ti máa ń pín owó yìí tipẹ́tipẹ́tipẹ́ èmi ò rí èèyàn kan rí tó gbànú owó yìí káwa náà ti ẹ̀ rí káwa náà tiẹ̀ rí pé èèyàn kan èèyàn kan tá a rí sójú fúnra wa káwa náà rí pé ó gbà á if they want to share immunization <laughs> ẹ ṣe jàre sí kọ́mọláfẹ́ ọ̀rọ̀ tá à ń sọ gangan nìyẹn tán bá fẹ́ share immunization <laughs> tán máa ń tojúlé bọ́ sójúlé wọ́n máa máa share immunization kiri kí ló dé tí wọ́n ṣe máa tojúlé bọ́ sójúlé náà ìránṣẹ́ àmọ́ ilé àwọn tí ò ní lọ́wọ́ dáadáa wọ́n mọ àbẹ́tẹ̀ wọn wọ́n mọ àwọn tó ń gbé ní ghetto wọ́n mọ àwọn tó ń gbé ní ghetto wọ́n mọ àwọn tó ń gbé ní vi wọ́n mọ àwọn tó ń gbé ní lẹ́kí kán wọ ghetto lọ tán bá dé orí omi ń bẹ̀ yẹn ní èkó <laughs> wọ́n á rí àwọn aláìní tó pọ̀ gidigidi tán dẹ̀ ní BVN tán ní bank wọ́n mọ sẹ́túmẹ̀ǹtì ibi táwọn aláìní wà nàìjíríà ṣùgbọ́n ẹ má ti jẹ́ ká ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ a máa wo bí wọ́n ṣe fẹ́ ṣe a máa wo bí ibi tí wọ́n fẹ́ gbé gbà a máa wo bí wọ́n ṣe fẹ́ gba account number ẹ̀ torí tán bá lọ fi ṣe mistake tán bá fowó sàkáǹtì tèmi èmi ò nídìí owó wọn o ẹ̀ n ó wàá pín fẹ́yìn tèmi ń bì ní <laughs> n ó pín fún yín a fi sọ̀run àjìjà ẹ̀ kí owó yẹn má bàa bọ́ọ̀dì sọ́wọ́ àwọn tí ò ní ìdẹ̀ gbogbo èèyàn kọ́ ló ní ìdí owó yẹn kó yẹn má bàa bọ́ọ̀dì sọ́wọ́ àwọn tí ò ní ìdí ẹ̀ ẹ̀ẹ́ àwọn míì sì rèé náà ẹ mọ̀ àwọn ọmọ nàìjíríà náà bá ṣe ń bó lórí àwọn ọmọ ẹ̀yìn náà burú àwọn kan báyìí ìbọn ṣe máa kówó yẹn tán máa tán máa tán máa kó mi tán máa kó lá tán máa máa wá ẹlòmíì náà sẹ̀rí tán ní kán fi ṣe wọn ní tètè fi ṣe wọn á lọ kó sí báǹkì bá a ṣe gbọ́ pé wọ́n máa ń ṣe nìyẹn kí ó lè yí di interest ṣùgbọ́n wọ́n ní October ló máa bẹ̀rẹ̀ o October tá a wà yìí by ìparí oṣù kó tó di ìparí oṣù tí ẹ ní tó rántí launch ẹ̀ ní Tuesday ó yẹ kí ẹ mọ̀ gbọ́ àláàtì ẹ agura agura gbẹ̀rígbẹ̀ nobody ever come here before for for kobo gbẹ̀rígbẹ̀ kíní kọ́ ni gbẹ̀rígbẹ̀ wà yẹn Ìkòròdú Ìkòròdú ni gbẹ̀rígbẹ̀ wà ṣùgbọ́n tó bá fẹ́ pín kí náà ń pè <laughs> ẹ ti sọ́lẹ̀ kan wọ́n bá fẹ́ pín kí tiẹ̀ ní kíní tó máa ń pín fáwọn èèyàn káàkiri hùn tó máa ń tọ́ sáwọn ọmọ kéékèèké lẹ́nu àwọn dẹ̀ darúkọ ẹ̀ lẹ́ẹ̀kan mo ti ti gbàgbé wọn ọmọ bó ṣe ń wọ àdúgbò káàkiri ṣùgbọ́n ní kété tí a bá gbọ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín owó yẹn àti ọ̀nà tí wọ́n bá ń gbà pín á jẹ́ kẹ́ ẹ mọ̀ torí èmi tiẹ̀ fẹ́ rí èèyàn kan ṣoṣo báyìí bó tiẹ̀ ṣe èèyàn kan ṣoṣo ló gbà á mo fẹ́ rí sójú kínú mi dùn wípé yes wọ́n ṣe lóòótọ́ o torí ọ̀pọ̀ ẹnu ẹnu ẹnu ẹnu ṣùgbọ́n ẹjọ́ ẹ tún bá mi check ta ni mínísítà ẹjọ́ ẹ sáré bá mi check ńbẹ̀ yẹn mi ò fẹ́ kúrò lórí online kí n tó check ta ni minister fún humanitarians lábẹ́ Buhari tó bá ti jẹ́ eh, ìyá bẹ́tà ẹdùn yìí náà ni àbí ẹdù ah èmi ò nígbàgbọ́ nù rẹ̀ o n ò ní kò ní ṣe o ṣùgbọ́n n ò nígbàgbọ́ nù rẹ̀ tó bá ti jẹ́ òun náà ni mínísítà torí wọ́n láwọn ṣerú ẹ̀ náà tí gbogbo owó yẹn a ní rẹ́kọ̀dù a mọ àwọn tán fún lówó yẹn so ìyẹn ni abẹ́rẹ́ àjẹsára ẹ̀ṣẹ́ immunization yeah, immunization wọ́n mọ bó ṣe ń wọ àdúgbò káàkiri ibi táwọn settlement àwọn aláìní dẹ̀ wà ó pọ̀ gan-an ó pọ̀ gan-an ó pọ̀ gan-an ta ni ò mọ̀ wípé àwọn tó ń gbé lọ́jọ́ta ó yàtọ̀ sí àwọn tó ń gbé ní lẹ́kì. Hmm? even lẹ́kí ń bẹ̀ yẹn náà lẹ́kí gbogbo àwọn àgbègbè lẹ́kí àwọn ìyá alágbàdo àwọn ìyá tí ń ta ẹ̀fọ́ àwọn ìyá tí ń ta bọ̀ọ̀lì àwọn ìyá tí ń ta bọ̀ọ̀lì àwọn ìyá tó ń ta gúgúrú ẹ̀pà ẹ bẹ́ẹ̀ bá dé Kétu ń bẹ̀ yẹn ní kí lorúkọ ẹ̀ bẹ́ẹ̀ bá dé Kétu ní tipa garage lálẹ́ ẹ ra àwọn aláìní tán pọ̀ rẹpẹtẹ ọdọ wọn ní àwọn wọn ní tàwọn tọlọ́jà ń bọ̀ o wọ́n ní ọmọ Tinubu ìyálàjẹ Fọláṣadé ìyálọ́jà ìyálọ́jà ìyálàjẹ <laughs> àwọn náà náà má dé jẹun wọ́n láwọn náà máa ṣagbátẹrù ẹ̀ wọ́n ní ṣùgbọ́n lóònù nìyẹn lóònù fáwọn ìyálọ́jàs ṣùgbọ́n wọ́n ní Tinubu Fọláṣadé Tinubu ni ó ṣagbátẹrù ẹ̀ mọ̀ pé ara àwọn tí wọ́n jọ ń ṣèjọba lé a lórí náà nù gbogbo ẹbí Tinubu náà ń ṣèjọba lé lórí ní nàìjíríà so ká mọ retí ẹ kánsá ti ṣe kó dáa ẹ ń bá ṣèjọba ò kan àwa ṣùgbọ́n bọ́n bá ṣe ṣe ó kàn wá ọ̀nà tán bá gbé gbà ìgbésẹ̀ tán bá gbé gbogbo ọ̀nà tán bá tọ̀ ẹ ó kàn wá a sì fẹ́ dúró lórí ọ̀rọ̀ lásán mọ́ a fẹ́ mọ rí ìgbésẹ̀ a fẹ́ mọ rí ọ̀nà tí wọ́n gbé gbà káwa náà lè mọ rí wípé ah ó sọ bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o a fẹ́ mọ rí kán mọ kọ́ fún wa nù wèé wọ́n ṣe ṣe títì títì gbogbo títì tán láwọn ṣe orí ìwé náà ti ṣe wọ́n ṣe dé ta ẹjọ́ ẹjẹ ẹ mọ̀ bù wá gbọ́ o bẹ́ẹ̀ mi ṣe ń bù yín gbọ́ bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ mọ̀ bù mí gbọ́ o irú ẹ̀yin tẹ́ ẹ gba líǹkì lánàá tẹ́ ẹ sẹ́nu múyẹ tẹ́ ẹ sọ̀rọ̀ n ó bá yín jà <laughs> hmm? n ó bá yín jà o ẹjọ́ ẹ sẹ́ndì líǹkì yẹn ẹ jẹ́ kí n rí ẹ̀ ká kọ́kọ́ verify ẹ̀ á kọ́kọ́ verify ẹ̀ Atiládé Joshua wọ́n ní Mr Bobby ẹ jọ̀ọ́ mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ fi tó pẹ̀lú pege péjì mi admin ni péjì mi prophet Atiládé Joshua page Atiládé Joshua ó dáa n ò ọ̀rọ̀ tẹsán yẹn ò yé mi dáadáa ṣùgbọ́n ọ̀rọ̀ péjì kọ́ là ń sọ lẹ́nu ẹ kọ sí gbogbo ohun bá fẹ́ béèrè lọ́wọ́ mi ẹ kọ sáńbẹ abẹ́ kọmẹǹtì tí mo fi síbẹ̀ yẹn tí mo kọ during this broadcast ẹ lọ kọ sábẹ́ bẹ má tètè rí please help us tell Sanwó-Olú of Lagos we don't have no road one one thousand transport to Ikorodu ah one thousand náà ń gbé Ikorodu láti bo láti bo náà ti ń gbé Ikorodu ní one thousand ṣé lóòótọ́ sí Kọ́mọláfẹ́ one thousand náà ń gbé àbí láti Kétu àbí láti Ọjọ́ta tó bá jẹ́ láti Ọjọ́ta náà ti ń gbé mọ́tò lọ sí Ìkòròdú gáràjì ní one thousand ah ẹ jẹ́ mọ bí tẹ́ ti ń gbé lọ sí Ìkòròdú one thousand àbí láti gbẹ̀rígbẹ̀ òkè láti gbẹ̀rígbẹ̀ bí tẹ́ ń gbé kò sọ́nà ń gbẹ̀rígbẹ̀ <laughs> àwa náà ti ṣe evangelism dé gbẹ̀ kí la wá fẹ́ sọ àwọn òròjọ́ yìí náà ní báyìí ẹ gbọ́ Sanwó-Olú wọ́n ní a sọ fún yín o wípé kò sọ́nà ń gbẹ̀rígbẹ̀ o ẹ bá wa ṣọ̀nà gbẹ̀rígbẹ̀ gbà kan la gbọ́ pé ta ló tiẹ̀ ń ṣe ń gbà yẹn á ń bọ̀ dé ṣùgbọ́n nígbà tán tètè tán tán jẹ́ kámbòdè ṣe lẹ́ẹ̀kejì àwọn ọ̀nà tí a jẹ ní ìkorò. so bàbá wa amọ̀pẹ́ ń wo ẹ̀ ń ṣí àwọn títì kan ní ìsìn tẹ́ ẹ̀ ń lé àwọn ọlọ́jà kúrò lójú ọ̀nà ẹ̀ sì ń wó ilé lẹ́kọ̀ọ́ bí wọ́n fẹ́ bá ṣe ń wó ilé yẹn náà láti rí pé ẹ ṣe títì ẹ jọ ẹ bá wa rántí àwọn ará bẹ̀rí bẹ́ẹ̀ kankan ẹ bá wa rántí wọn o àti jíṣẹ́ yín o àti jíṣẹ́ yín sí kọ́mọláfẹ́ alérò pé wọ́n máa ní etí ìgbọ́ àtàyà àgbàṣẹ́ tá máa fi tètè dá yín lóhùn nítorí pé láti gbẹ̀rígbẹ̀ tẹ́ bá ń gbé gáràjì ní one thousand kákàkúlẹ̀ tiẹ̀ lóṣù lẹ́yìn tí ó ń kúrò ní irú area yín yẹn tó lọ ń ṣiṣẹ́ ní ìríṣẹ́ láìpẹ́ yìí lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi nísìnyí tí ìbá ṣariwo ẹ̀ tó pọ̀ òjò kékeré tó rọra rọ̀ wọ́n lọ fọ́ títì ni wọ́n ti ń fọ títì wọ́n ti ń múra snow lẹ̀ bẹ́ẹ̀ náà lomi bó o wà nù ilé rẹ bó o yàgbọ́. okay ṣé ẹ̀yin tèmi ẹjọ́ ẹjẹ́ ń kúrò ní òtútù ẹjẹ́ ń dókè àmọ́ bá program lọ mi ò fẹ́ kọ́ ọ̀tẹ̀ mi ò fẹ́ kọ́ ọ̀tẹ̀ òtútù ń bẹ ń tàn torí ẹ̀ ni mo ṣe ń lọ tí mo ń bọ̀ bí ilẹ̀kẹ̀ dín yẹn ni nẹ́tíwọ̀kì ń sá lọ ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ ọ̀rọ̀ tá à ń sọ lọ ní ìlú èbó káàkiri iṣẹ́ tí ìjọba orílẹ̀-èdè ń ṣe pọ̀ gan-an àti ìmúṣẹ́ṣe rárá nàìjíríà o iṣẹ́ kọ́ là ń ṣe nítorí bí ìgbà tí àwọn ìjọba nàìjíríà tán kàn ń fi wá sí i ni ṣe nǹkan kan azin káti ẹ̀ pa tí owó tán ń kó jẹ tì wọ́n mú nǹkan kan ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tá a rí i pé wọ́n ń ṣiṣẹ́ kan ẹ wo lóòbó sìn mo kàn fẹ́ mo kàn fẹ́ flush láàárọ̀ yìí nígbà tí mo jí mo wá ń wo wípé ah, ẹ mọ̀ gbọ́ bí n bá tọ̀ ní ìsìn màá flush bí ìgbẹ́ bá tún gbọ̀n mi màá tún flush bí àwọn ọmọ náà bá fẹ́ ṣe wọ́n á flush bọ́n tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ tó sú lójúmọ́ wọn mọ̀ flush náà nítorí wọn mú ìbọ̀rọ̀ bá ìtọ̀ nínú nínú kínní mo wá ń wo pé ṣé èèyàn lè ṣe báyìí Nàìjíríà kó mọ̀ lo gbogbo ẹ̀ yànfùnyànfùn à ń sanwó rẹ̀ lóòótọ́ o ṣùgbọ́n ara iṣẹ́ táwọn ń ṣe ni wípé omi ò gbọ́dọ̀ lọ gáàsì ò gbọ́dọ̀ tán nísìn tó tutù tiẹ̀ ti wá bẹ̀rẹ̀ nísìn bọ́ ọba tan gáàsì ó gbọ́dọ̀ bá ń bẹ̀ bọ́ ọba ti jẹ́wó gbogbo àwọn iṣẹ́ táwọn ń ṣe rèé wọ́n bízì nílùú èbó kó tí wọ́n tiẹ̀ gbọ́dọ̀ mọ́ bízì imagine kí omi mọ̀ sí láàrin ọjọ́ kan sọ́jọ́ méjì ah protest yẹn máa le bá mi tilẹ̀kùn yẹn mo ń gbáriwo kí ní tó ń ṣe yẹn you know I'm on live show wàhálà yẹn ti máa le jù kó mọ̀ sí omi pàápàá jùlọ ah! ìjọba gan ò ní fẹ́ dáràn èmi ò sì mọjọ́ tí ìjọba nàìjíríà ti fún àwọn èèyàn lómi mi ò ti ẹ̀rù pómi ẹ̀rọ mi ò rò bẹ́ẹ̀ ìmájì nílùú èbó kán wá mọ̀ sọ pé kán lọ́mọ gbẹ́kànga tàbí kóyìnbó lọ́mọ ṣe bọ́ọ̀ kò lè pọ́síbù báwo ló ṣe fẹ́ jẹ́ ká ní ká lọ máa gbé fakànga àbí ká máa gbẹ́ bọ́ọ̀wù àbí ká lọ máa pọnmi ní ilé kejì àwọn iṣẹ́ tó yẹ kí ìjọba ṣe rèé àwọn iṣẹ́ tó yẹ kán ṣe rèé torí ẹ̀ làwọn náà ò ṣe lẹ́nu àti gba tax lọ́wọ́ aráàlú ní nàìjíríà torí ẹ̀ náà ṣe lẹ́nu àti gba tax ẹni tere èjì tere ọjọ́ tó bá rántí yín náà náà máa máa fún yín ní ten k twenty k twenty five k bó ṣe ń ṣe yìí tó bá jẹ́ lu èbò ni wọ́n á fún wọn wọ́n á tún dára sí wọ́n á fún wọn wọn tiẹ̀ kò ní sẹ́jọ́ lórí ẹ̀ kò ní sẹ́jọ́ bó o máa ṣe gbà á wọ́n ti máa fi communication wọ́n ti máa send communication àbí notification sí ẹ bó o ṣe máa gbà á kò ní ìdí kó gbọ́ròyìn kò ní ìdí kó gbọ́ kó lọ sórí Facebook kó tó gbọ́ wàá mọ̀ ṣáá ni torí wọ́n máa máa fúnra wọn lọ́wọ́ ni pé ah, wọ́n ti ń ṣe báyìí wọ́n ti ń ṣe báyìí o expect your card o lọ sí commune ẹ o lọ sí province ẹ o iṣẹ́ táwọn ń ṣe nìyẹn iná bíná bá lọ níbi bóyá bóyá lóòdù ti pọ̀ jù tó kàn cut ó sì tún lọ síbi kíní wàá tún tẹ̀ nǹkan yóò tún padà dé ẹ rí i pé mo ṣe wọlé lẹ́ẹ̀kan yẹn ń sìn ya àtànnálẹ̀ kìí ṣe pé bóyá iná kan ń rọ̀nù wọ́n máa ń sọ pé àwọn aráàlú èbò pé àkì ń kò ń ṣe torí pé iná ń rọ̀nù torí àní ìdẹ́ẹ̀ wọn kì í waste nǹkan bí a ní ìdẹ tá a bá ní ìdínà láàtàn àlè wà nù lẹ́kàdé kankan mọ́ tanná à ń ríra wa kò sí nǹkan kan tí tó ta lè fi náà ṣe pọ̀ mọ bó bá ṣe tàn sí náà ló ṣe ni ó ṣe jó o báwọn bobs tá à ń ń bí gan-an kì í jẹ náà ọ̀rọ̀ omi yẹn ló ti ẹ̀ jẹ mí lógún jù ló jẹ́ kí n sọ jí kí n sọ yè pé imagine mo rántí ìgbà tí mo wà ní Nàìjíríà èmi ni mo gbẹ́ èmi ni mo ṣe ń wò tí ẹ̀ tí ìrówó gbẹ́ bọ́ọ̀hù kí n tó filẹ̀ tí n rọra mọ́nẹ́jì kànga mi bẹ́ẹ̀ táwọn ọmọ táwọn ọmọ tá a ju kinní sínú kànga báyìí táwọn <laughs> ó mọ̀ ga o àwọn tí ò sì gbẹ́ kànga tí ń lomi yàfùyàfù ńlé wọn bọ́ọ̀ bọ́ọ̀ ló gbà wọ́n lẹ̀ ẹ lọ béèrè bọ́ọ̀ ọjọ́ táwọn bá sì ti rí iná pọ́ǹpù omi báyìí ó máa ń le gan láwọn tó ní bọ́ọ̀ lé wọ́n máa ń tọrọ omi kiri ládùúgbò ni èyí iná kò séyìí tí nàìjíríà ń ṣe God will bless Nigeria bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ káwọn ọmọ nàìjíríà náà kan kúrò lórí God will bless Nigeria nìkan ó ti pẹ́ tàti àti lẹ́nu yín náà à ń gbọ́ God bless Nigeria tipẹ́tipẹ́ lẹ́yìn bàbá wa God will bless Nigeria àwọn aráàbí wọn àdúrà kan náà fi ń ṣèjọba o mi ò ládùúrà ò dáa o àdúrà dáa ṣùgbọ́n àdúrà kan náà fi ń ṣe ìjọba béèyàn bá gbàdúrà tán yóò wá ṣiṣẹ́ tọ̀ yóò ṣe iṣẹ́ iṣẹ́ tó nípọn ni ó ṣètò ẹ wo iléeṣẹ́ nepa nàìjíríà gbogbo irinṣẹ́ tán ń lò pátápátá ló ti dẹnu kọlẹ̀ gbogbo wáyà gbogbo wáyà pátá kò sí wáyà mi ò rí wáyà ń ta bí ẹ dé train station tàbí kẹ dé village kẹ tó rí wáyà náà abẹ́ ẹlẹ̀ pátápátá ni gbogbo ẹ gbà abẹ́ẹ̀lẹ̀ tí n bá mú yín dé underground one ń sìn ẹ máa rò pé ẹ̀ ń wo fíìmù ni wọ́n ṣe rọ́ọ̀nù gbogbo ẹ̀ pátápátá àti gáàsì o àti iná o àti gbogbo ẹ̀ o àti omi o wọ́n ṣe rọ́ọ̀nù gbogbo ẹ̀ Nigeria government wọn ò tí ì ṣiṣẹ́ o Nigeria ó dáa o àní ò ní dáa a sì fẹnu tàbùkù Nigeria ṣùgbọ́n ẹ jẹ́ kí Nigeria government mú iṣẹ́ ṣe ẹ jẹ́ kán mú iṣẹ́ ṣe ẹ jẹ́ mú iṣẹ́ ṣe wọn ṣiṣẹ́ Nigeria government is not working they are not doing anything wọn ò ṣiṣẹ́ gbogbo bó kọ́lé nìsín ìwọ fúnra ẹ ló ṣe foundation ìwọ fúnra ẹ ló ṣe gbogbo ìwọ ló fa omi sílé rẹ ìwọ ló ra òpó tí wàá fi ra iná àwọn ará àdúgbò náà bẹ́ẹ̀ bá ẹ ń bá ti gbé sáìtì rí dáadáa o àwọn ará àdúgbò náà ni ó tún dá owó tán bá tán wọ́n kọ́kọ́ lọ ya iná lọ́wọ́ àwọn àdúgbò tó súnmọ́ wọn lọ́wọ́ community tó súnmọ́ wọn wọ́n á lọ ya iná wọ́n á fi wọ́n sórí fídà wọn àwọn akọ́kọ́ fi mọ́ lo iná díẹ̀díẹ̀ wọ́n á bá nepa sọ̀rọ̀ tó bá yá wọ́n á wá ní ó dáa ẹ̀ ẹ̀ káwọn náà mọ̀ dáwó transformer wọn díẹ̀díẹ̀ ayé ìgbà kan ńgbà táwa ń kéré tá a sì ń gúròbọ̀ ńgbà táwa ń kékeré àwa náà máa ń gbọ́ ń pa transformer náà a máa ń gbọ́ wípé nepa máa ń gbé ìjọba máa ń gbé transformer fún àwọn ará àdúgbò ni ìjọba máa gbé transformer fún àwọn wọn dẹ̀ ti wá dojú gbogbo ẹ̀ délẹ̀ ibi ìganṣẹ́ ọmọ tó ń jẹ́ transformer kò sí tó kàn wọ́n pẹ̀lú bí náà ṣe wọnú ilé bó o bá sì máa kọ́ ilé náà tó o bá kọ́ tán kó o tó kọ́ tán ni àwọn tó wà nídìí electricity náà ti máa wá wọlé ẹ tán ti máa run. wáyà rọ́ọ̀nù gbogbo tó yẹ kán rọ́ọ̀nù náà dẹ̀ gbọ́dọ̀ múná lọ bó dẹ̀ ṣe sólà náà ló fẹ́ lò wàá máa lo sólà ẹ lọ kò ń ṣe irú sólà arọ tó tún tà nàìjíríà tó yẹ kó fi ń pawó ni o sólà tó yẹ pé wàá rà tí ò ní lóṣù mẹ́fà tí ó ti wíìkì tí ó ti dẹnu kọlẹ̀ n tí mò ń gbìyànjú àti sọ ni wípé lórí owó twenty k tí ìjọba fẹ́ fún wa orí ẹ̀ láti dé ibi tá ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ ìpé ìjọba ò ṣe anything ní nàìjíríà wọn ò ran èèyàn wọn ò ran ara wọn ò ran aráàlú lọ́wọ́ kò sí kankan orí ẹ̀ tán ṣe ìyá ààbò wọn ò dáàbò bo aráàlú kò sí ọlọ́pàá ń bí yóò dá <coughs> ọlọ́pàá ó dá ọ dúró torí pé ó fẹ́ béèrè lọ́wọ́ rẹ pé ṣó wà òkè wọ́n ti dá mi dúró rí wọ́n ti dá mi dúró nígbà tí mò ń ṣiṣẹ́ alẹ́ mò ń dábọ̀ nílé báyìí ni láàrin òru wọ́n dá mi dúró wọ́n ní ah I hope you are good wọ́n láwọn ti máa ń rí mi lára níbi tí mo ti ń ṣiṣẹ́ yẹn ó dẹ̀ jìnnà sílé níbi tí mo ti ṣiṣẹ́ gbà yẹn wọ́n dá mi dúró wọ́n ní I hope you are good I hope you are wọ́n tún bá mi sọ̀rọ̀ inú mi tún dùn láwọn ọlọ́pàá níbi tẹ́mi nìkan ti ń dá rìn iná sì pọ̀ ní gbogbo ẹ̀bí ìmọ́lẹ̀ wà ní gbogbo everywhere láwọn kọ́nà kan tó jẹ́ pé mi gan-an tó bá jẹ́ Nàìjíríà ni mo ò lè dàgbà bẹ̀ ẹ̀rọ ọmọ kékeré ẹ̀rọ obìnrin lásán ti ń dàgbà bẹ̀ tí ò sí nǹkankan nàìjíríà o àti ìbẹ̀rẹ̀ o àti ìbẹ̀rẹ̀ gbogbo ẹ ti dẹnu kọlẹ̀ ní nàìjíríà the best the the the the earlier the best táwọn ìjọba wa tán bá bẹ̀rẹ̀ sí ní ṣe ń tó dáa tán bá bẹ̀rẹ̀ sí ní ṣe tó dáa torí mi ò tiẹ̀ mọ̀ tán ti fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ pé a fẹ́ níná ní twenty four seven ní nàìjíríà kí iná máa wà àwọn èèyàn ò ní kọ iye tán bá máa san lórí ẹ kí iná tiẹ̀ wà àbí omi ẹjọ́ ṣé water corporation ṣì wà excuse me ṣé water corporation ṣì wà nàìjíríà ah it is well o it is well ní nàìjíríà o ọlọ́run á jẹ́ kí nàìjíríà dáa o ṣùgbọ́n ọlọ́run gan mọ̀ wò wá ràn ní pé ẹ ti ń ti ọ̀ràn nàìjíríà sí mi lọ́rùn jù ẹ ṣe nǹkan kan ẹ ń retí kó dáa ẹ sì ń travel out ẹ ń rí bí àwọn àwọn òjòkú yín ṣe ń ṣe I need more explanation about the, the Germany visa. Mo ti ṣe explanation tí mo lè ṣe lórí ẹ̀ mi ní explanation kankan mọ́ lórí ẹ̀. Mr. Dada Adeleke mi ò lè explanation kankan mọ́ lórí ọ̀rọ̀ Germany. Mo ti ṣe gbogbo explanation pata video meji ni mo dedicate time mi tí mo ṣe mo tún bá yín pé embassy. Eh, mo ti ṣe gbogbo explanation tí mo lè ṣe lórí ọ̀rọ̀ Germany. Mi ò lè mo ti fi gbogbo links tí mo lè fi síbẹ̀ mo ti fi sábẹ́ video yẹn. Ẹ lọ wá fídíò yẹn kẹ́ ẹ ó dá mi lójú pé ẹ ti fídíò yẹn ni electricity is first social amenities tá a máa ń pariwo nígbà táwa ń grow a máa ń pariwo social amenities social amenities nàìjíríà ò mọ̀ ṣe nǹkan kan nínú social amenities owó dẹ̀ wà nàìjíríà there is money in Nigeria I tell you there is money there is wealth there is wealth in Nigeria Nigeria ní ohun àlùmọ́ọ́nì owó wà Nigeria àzìnà owó wà gbogbo owó tó ń nànà kùnà yín tó fi ń ra mọ́tò tó bá ń fún èèyàn kọ̀ọ̀kan ní eh, fifty fifty k ṣó ti yé yín every every month kán fáwọn aláìní ni mò ń sọ kò ń ṣe gbogbo nàìjíríà náà o kán fún gbogbo àwọn aláìní ní fifty fifty k every month tí nǹkan fi máa lójú wọn jayò pa wọn máa ra mọ́tò dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ ra mọ́tò ńláńlá mọ́tò dẹ̀ wọ́n dẹ̀ ń waste ẹ̀ ni bá ti ra mọ́tò yẹn kán rà fún wọn kán dẹ̀ rí pé wọ́n ti gba nǹkan ogún wọn tó tọ́ sí wọn ní nàìjíríà làwọn ti gbà yẹn wọn ní ṣe bẹ́ẹ̀ wọ́n máa máa waste ẹni ẹ bá débi tó ti ń gbà wọn olóṣó náà láwọn politicians ibi tó ti ń náwó àwọn fa ibi tó ti ń ṣe fàájì àwọn fàájì sport wọn lóru lálẹ́ à ẹ máa kí ọlọ ẹ máa ẹ máa ẹlòmíì á fẹ́ bínú kú wípé à ṣé ṣé ṣé wọ́n ṣé àwọn tó ń dá nàìjíríà fún rèé àwọn kan ló ń jẹ nàìjíríà o ẹ gbàgbé o àwọn kan ló ń jẹ nàìjíríà irú àwa tá a dẹ̀ sá kúrò ń bẹ́ yìí náà kì í ṣe pé bóyá ó dùn mọ́ wa nú kì í ṣe pé bóyá nàìjíríà dùn but the only thing tí nàìjíríà dùn fún is láti ná owó bó bá ti ṣiṣẹ́ owó ẹ̀ tán kàn lọ ṣe fàájì ní nàìjíríà ó sì sọra rẹ láti ṣe fàájì náà ni kó mọ́ bá kó mi mọ́ bá tẹnu bọ̀bí lẹ́nu àbí bá náà ń sọ kómi má bàa tẹ̀yìn bọ̀gbín lẹ́nu ó ṣọ́ra rẹ opportunity náà wà o tax ẹ̀yin ò kì í san tax ní nàìjíríà ó san tax ń bí ẹ̀mí rẹ̀ ó fẹ́ gbọ̀n hmm, ń san tax ní nàìjíríà so opportunities yẹn ló yẹ kẹ́ fi múlò yẹn náà ló jẹ́ kí ìjọba mọ wòyín ran èló ni tax àwọn wo ló ń san tax èèyàn mélòó ló ń san tax bá a ṣe ń san bí furniture like Nigeria bẹ́ẹ̀ bá dé tẹ́ bá dé America especially Europe excuse wo ló fẹ́ sọ pé òun change furniture government parastatal wọn máa lóun change furniture office yẹ òun change mọ́tò làwùlàwù kí ló fẹ́ fà á ó lè ṣe làwùlàwù pé kínní wọn ń jẹjẹkújẹ bẹ́ẹ̀ yẹn tán bá máa jẹ gbogbo wọn náà jọ máa jẹ táwọn aráàlú bá sì mọ̀ pọ́n jẹ̀jẹ̀kújẹ ọjọ́ yẹn àwọn máa ń voluntarily resign ni wọ́n á tọwọ́ bọ̀ pé àwọn ò ṣe mọ́ pé nígbà tẹ́ ti ká wọn yẹn o ojú ti ti àwọn ṣùgbọ́n ní nàìjíríà ojú òkè ń ti àwọn olórí wa nàìjíríà wọ́n dẹ̀ ti fi kó bọ́mọ ẹ̀yìn náà àwọn ọmọ ẹ̀yìn náà ti ń ṣeran yamayama bó ṣe wù wọ́n kò sólóòótọ́ kò sì lè sólóòótọ́ afáwátà wà lórí ìkànnì lólóòótọ́ nàìjíríà <laughs> àwa nìkan kò sólòótọ́ nàìjíríà mọ́ because a kàn wo àwa tá à ń gbìyànjú láti sọ fún yín náà pé kẹ́ mọ́kànlé nàìjíríà máa dà nàìjíríà máa dà èmi náà tún wo sàkún báyìí mò ń wò pé ibo ló ti fẹ́ gbà dà ọ̀nà wo ló fẹ́ gbà dà ọjọ́ wo ló fẹ́ dà ta ló fẹ́ ṣe kó dáa àdúrà ìdí àdúrà náà ìgbàgbọ́ ìgbàgbọ́ là ń ní pó máa da ìgbàgbọ́ là ń ní ṣùgbọ́n tá a bá wo ti iṣẹ́ tó ń ṣe wọ́n ń ṣiṣẹ́ lódìlódì ni wọ́n ń ṣiṣẹ́ pé kó dáa the only thing tó ń tọ́ka sí pé nàìjíríà máa da ni àdúrà wa ṣùgbọ́n iṣẹ́ bíbélì wa sì sọ fún wa ó ní ìgbàgbọ́ láìsí iṣẹ́ ó ní òkú ni nígbà tá a bá gbàdúrà tá a wá nígbàgbọ́ pé nàìjíríà máa da ṣùgbọ́n tán wá iṣẹ́ tán ń ṣe tọ́ iṣẹ́ kó bàjẹ́ náà ń ṣe tọ́ báwo ló ṣe fẹ́ dáa everyone is ready to pay tax if our government is ready to do the needful ẹ eh, eh, ó tọ́ ni torí gọ́ọ̀mẹ̀ntì gan ní ìsìn wọ́n ready láti tún gba tax kán má ṣe nǹkan kan àti ẹ̀wà dúpẹ́ fún díẹ̀díẹ̀ tá à ń rí tọ́lá lẹ́kọ̀ọ́ ibi reluwé ti ń padà ṣiṣẹ́ báyìí àdúpẹ́ àdúpẹ́ n tá à ń sọ náà tẹ́lẹ̀ rí pé ẹ ẹ ẹ mọ ẹ mọ jẹ́ bẹ́yìn lẹ́wà ń di ẹ mọ jẹ́ ṣùgbọ́n ẹ máa jẹ́ kí n tó tọ́ sí aráàlú náà bọ́dì sọ́dọ̀ aráàlú n tó bá tọ́ sáráàlú kó bọ́dì sọ́dọ̀ aráàlú gbogbo àwọn student yẹn ń sìn tá bá ń wọ mọ́tò ó yẹ kán ní package fún gbogbo student tó ń lọ school tó ń wọ mọ́tò ìgbà kan tí máa ń wọ BRT láti Ìkòròdú sí Ọjọ́ta máa ń ráwọn student kan tó jẹ́ pé wọ́n ń lọ school ní Ọbalẹ́ndé láti Ìkòròdú tó máa máa bẹ̀bẹ̀ fún owó kínní lóòótọ́ àwọn òbí wọn ti máa ń fún wọn lówó ńlé o ṣùgbọ́n àwọn ọmọ yẹn tún máa bẹ̀bẹ̀ káwọn BRT gbé àwọn ibi yìí ọ̀fẹ́ náà ń gbé ọmọ lọ school ó láwọn bus bus ticket tó máa ra bus pass tí wàá lọ register tó yẹ pé owó kékeré lòbí máa san wàá lọ wàá bọ̀ even BRT tí wọ́n láwọn ṣe fún wa lẹ́kọ̀ọ́ náà èló náà ń ṣe èló ní BRT ń sìn láti bìkan síbìkan èló ní BRT látọjọ́ ta sọ́ba lè ń dé níbí báyìí bus pass tó bá rà one hour twenty minutes ló máa ṣiṣẹ́ fún àbí one hour thirty minutes mi rántí tó bá ra bus pass láàrin city ẹ tó bá ti rà báyìí o ò nídìí láti ra ìmí ìmọ̀ tó jẹ́ pé gbogbo ohun tó bá fẹ́ ṣe tí ò bá ti kọjá one hour twenty minutes láàrin ìgbà tó fẹ́ fi ṣe bó ṣe mẹ́jọ ló lè wọnú ẹ̀ ọ̀wọ̀ bó ṣe bọ́ọ̀sì mẹ́jọ ló lè wọ̀ láàrin one hour twenty minutes tí tíkẹ́ẹ̀tì á fi jó tán wàá wọ̀ ọ́ ọmọ tìbọ̀ ni yóò sì máa accept ẹ̀ yóò mọ bọ́ ọkọ̀ time to ti lò yóò mọ yọ ńbẹ̀. ó lè lọ síbi mẹ́jọ bó o bá ṣe plan ara ẹ̀ sí láàrin one hour twenty minutes. tí ò dẹ̀ sí tírafíkì tí ìṣẹ̀lẹ̀ tí ọ̀rà bọ́ tíkẹ́ẹ̀tì tán ló yẹ pé kí BRT tó kúrò lórí station gan-an yóò lo one hour Kero to kun àbí kí BRT míì tó dé o ti ra tíkẹ́ẹ̀tì ilẹ̀ òun retí bọ́ọ̀sì <laughs> kí BRT tó dé táìmù orí bọ́ọ̀sì táìmù orí tíkẹ́ẹ̀tì ti jó tán <laughs> Nàìjíríà my country àwọn nǹkan tá à ń sọ yìí ò nílò àdúrà wàláì wàláì tàláì súnmọ́bi láì làsí láwà <laughs> báwọn mùsùlùmí wá sí mọ́ sọnù àwọn nǹkan tá à ń sọ yìí kò nílò àdúrà àwọn tó nílò àdúrà pọ̀ ju tí ò nílò àdúrà lọ ẹ má jẹ́ kí wọ́n máa fàdúrà tàn wá ẹ má jẹ́ káwọn náà máa tanra wá àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ nàìjíríà kan tó nílò àdúrà ó ní wọn nídìí láti kó bọ́ọ̀sì wọlé láti kán kán kán sẹ̀ mọ́ gbàdúrà à ń sọ̀rọ̀ omi à ń sọ̀rọ̀ ọ̀nà àdúrà náà láti gbàgbàgbàgbàgbà àìmọye ṣọ́ọ̀ṣì náà nínú àdúrà tá a sì ń gbà yìí àìmọye ṣọ́ọ̀ṣì tó jẹ́ wípé tán bá ń ṣe ìṣọ́ òru lálẹ́ wọ́n máa lọ ra epo torí pé kò sí náà wọ́n lọ wọ́n ó níye tán ná sórí jẹnẹrétọ̀ ńlá inú àdínú fíjì yẹn náà náà sì ti ń gbàdúrà kọ́ lọ́n jẹ́ kí nàìjíríà dá kí ná dé kí ná dé ọwọ́ àwọn ọmọ ìjọ ni ó sì dáwó náà dáwó jẹnẹrétọ̀ náà máa dáwó epo à ń tanra wa ni ohun tí ò ní jẹ́ kí nàìjíríà dá ni gbogbo wa jókòó tì o wàláì ohun tí ò ní jẹ́ kí nàìjíríà dá la jókòó tì àgbègbèsè kọ́bọ̀. In America, high school students are paying no fees for balls and food. It's free morning and afternoon. Yes, it's free. High school students they can come be by Nero. Every student, to bá just student, to jẹ́ proper student, wàá lọ sórí site wọn, wàá kàn dẹ̀ lọ book. Wọ́n á dẹ̀ béèrè school, wọ́n á béèrè gbogbo àwọn question kan wàá fi ilẹ̀. Wọ́n á bus pass. Instead to yẹ kó san bóyá bíi for the whole year ni o for the whole session for the whole session wàá máa renew ẹ̀ wàá máa renew ẹ̀ ẹ wá lẹ́ ń ṣẹ̀kọ́ ọ̀fẹ́ fáwọn ọmọ nàìjíríà ẹ̀ ń fún wọn lóúnjẹ ẹ tún fi ìyẹn kówó jẹ ẹ̀ ń fún wọn lẹ́yìn kan pàdé vp former vp ẹ̀yin náà ẹ̀ ṣe dáa ọwọ́ yín ò mọ́ o trader money ọwọ́ ọwọ́ yín lówó ẹ̀ há sí owó tẹ́ fi ń tọ́jú àwọn ọmọ tẹ́ fẹ́ tẹ́ ń fún wọn lẹ́yìn kọ̀ọ̀kan ọwọ́ yín ló há sí àdúrò yín mọ́ nísìn odidi pásítọ̀ ẹ bàbá ẹ ṣe dáa abẹ́ ẹ̀yin náà ẹ̀yin ní igbákejì Buhari bàbá ń sọ̀rọ̀ sí Buhari ká mọ́ mẹ́nu bà ẹ̀yin náà. bàbá wa bá people have been looking for prepaid meter for year máa wo chair òótọ́ ni mo gbọ́ they've not got any. they don't want it to they won't give it out because of the money they get from people when they cut out your light kó tiẹ̀ ń ṣowó yẹn nìkan owó estimation kọ́ tó o bá lo twenty bó o bá tó bá mú tí mítà ẹ ṣé mítà ẹ tiẹ̀ lè rí ìdí fifty fifty thousand naira lóṣù lójú ẹ kó mọ òwòrán fúnra rẹ ló pa náà ló kọ ló ló pa <laughs> fúnra ẹ ló ní kí gbogbo àwọn èèyàn lọ àwọn ọmọ lọ pa náà ńlé torí ìwà àmọ̀ pé òun read èmi ò tiẹ̀ mọ̀ pé prepaid meter náà ń lò ń bì báyìí nígbà tá à ní rí sójú aṣáwọn prepaid meter yẹn náà ń lò ń bì ọjọ́ tí mi fẹ́ ṣe gas tó fẹ́ read eh, mítà gas ni mo wò pé à ibi náà háìdí ẹ̀ sí mi ò mọ̀ pé prepared prepared làwọn kìíní yẹn náà ọjọ́ tí thunderstorm ṣẹlẹ̀ tí iná lé kú lọ́mọ mi mú mi lọ sí underground tí mo lọ rí prepared meter wa the same thing tó ń kó fún wa tó ń jẹ́ káwọn èèyàn rí gbà Nàìjíríà ọ̀tọ̀ ni iye owó tí wàá fi gba prepaid meter prepaid meter tán gbà fún ẹ tán kó fún ẹ náà o ò mọ bó ṣe ń rídì o ò mọ ibi tó wọ̀ ẹ́ ń lọ bóyá ló dọ́dọ̀ ìjọba ń gan wọ́n kàn ń ṣàǹgbá ọmọ nàìjíríà a sì ń gbàdúrà a tún ń gbàdúrà fún wọn láwọn tó ń gbà wá pẹ́rù ń bà wá náà kò sẹ́ni tó fẹ́ kú kò sẹ́ni tó fẹ́ ṣe kínní kò sẹ́ni tó fẹ́ jáde kò sẹ́ni tó lẹ́nu ọ̀rọ̀ ọmọ òṣè wá ní ya yahoo ọmọ òṣè ní yolóṣó pé kò náà ṣáà ti rọ́nà lọ kò sẹ́ni tó ní mind kí nàìjíríà dá a mọ́ ní nàìjíríà mind kí tòun dáa kí tẹnì dáa ni oníkálukú ń sá kiri ẹ kí kí kájọ fọwọ́sowọ́pọ̀ kí nàìjíríà dá ẹ kò sẹ́ni tó ń ṣe mọ́ ìdí tí nàìjíríà ò ṣe lè dá tí ò ṣe lè tètè ní ìyanjú tí ò ṣe lè tètè dá torí èmi gbàgbọ́ pé yóò ṣì dá ṣùgbọ́n ìdí tí ò ṣe lè tètè dá tí mo fẹ́ sọ nìyẹn gbogbo èèyàn pátápátá tèmi tèmi tèmi tèmi tèmi wọ́n sì fún wèrè lọ́kọ́ náà yóò walẹ̀ sọ́dọ̀ tiẹ̀ estimate estimate estimated bills ló ń gbé wá wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ ń frustrate àwọn èèyàn kọ́ má bàa rí prepaid meter gbà ni estimated bill because ṣẹ́rí prepaid meter yẹn yàtọ̀ sí wípé wàá lè regulate iye owó tó ń ná wàá lè regulate ẹ̀ ọjọ́ tí ò bá tó wò bá ti yọ ò ní ra ò ní ra kírẹ́díìtì ò ní ra kíní sórí prepaid meter ẹni àwọn ọmọ rẹ̀ ó sì understand ju kó wá mọ̀ jẹ́ gbèsè estimation tí wọ́n ti ẹ̀ múná ẹ̀ ṣe àwọn pé most of estimated bills yẹn wọn kì í múná àwọn tó ń tán fún bill yẹn wọn kì í lóná wọn kì í lóná náà láwọn tó ń fún ní bill estimation yẹn estimated bill wọn ń lóná wọn ń ríná ládùúgbò wọn ìmíì wọn ń pinná ládùúgbò ẹ̀ ni lẹ́yìn ọ̀sẹ̀ kan àbọ̀jọ́ mẹ́ta mẹ́ta wọn á lóná ó tún di ọjọ́ mẹ́ta míì àbọ̀sẹ̀ kan míì kan tó ríná lò ẹ̀dẹ̀ ń mú bill estimated bill fifty k seventy k lọ fún wọn yàtọ̀ sí yẹn wọ́n mọ̀ wípé tí àwọn bá kó prepaid meter síta wọ́n mọ̀ wípé àwọn iná máa wà ní gbogbo nàìjíríà ara ń tó yẹ kí ìjọba Tinubu kan bá wa ṣe nìyẹn kò tiẹ̀ ní nǹkan kan tó yẹ kán ṣe fún nepa mọ́ ju wípé kán fi agídí kán máa fi regulate wọn wípé prepaid meter ẹ gbọ́dọ̀ fún oníkálukú everybody gbọ́dọ̀ ní prepaid meter because tí wọ́n bá ní tèmi ní tí gbogbo àdúgbò ní prepaid meter nepa ti mọ̀ wípé tí àdúgbò yẹn ò bá níná kò sẹ́ni tó máa wá ra iná lọ́wọ́ àwọn kò sẹ́ni tó máa wá ra credit card tó bá jó tán ebi tí iná bá wà ní prepaid meter máa read tí iná bá wà ní ẹ wà lẹ́ẹ̀sọ náà fún mi mò ń lo náà ń lé mi ẹ fi nǹkan kan read ẹ ẹ wá ń fún mi ní estimated bills ìmí hundred k ìmí wọn á gbé two hundred k wá. so gbogbo ń tà ń sọ rèé tá a ṣe sọ pé ìjọba ò ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ wọ́n dàbí ọmọ tó bá ogún lé tó kọ̀ òun ò ṣiṣẹ́ mọ́ ogún bàbá òun lòun fẹ́ jókòó tí kò máa jẹ tó bá tiẹ̀ wá jókòó ti ogún bàbá ẹ̀ tàbí tíya ẹ̀ bá fi ilẹ̀ fún tó bá sọ di business tóun náà wá nǹkan kan ṣe bóyá lé ni bàbá ẹ̀ filẹ̀ fún ilé alájà mẹ́fà tó fi gbogbo ẹ̀ rẹ́ǹtì dókè láti alájà méjì dá alájà márùn-ún àjà kan ṣàlẹ̀ rẹ̀ tóun náà fi sílé ẹja tó fi ń ṣe kòrúùmù á mọ̀ wípé òun náà ń ṣiṣẹ́ ṣé ẹsẹ̀ rí ẹni tó bá jogún ó jogún ilé ẹyọ kan ó wá jókòó tì tóun náà ò ṣiṣẹ́ bọ́ ọmọ ó ṣe jogún tóun náà bóyá lé méjì lòun ó kọ́ bí bàbá rẹ bá kọ́lé ẹyọ kan ó di bí bí ò bá sí tí ò bá sí ègún ó yẹ kí ìwọ náà kọ́lé méjì bẹ́ẹ̀ ni bí bàbá rẹ bá kọ́lé ẹyọ kan bí ò bá ṣègùn kí ìwọ náà kọ́ méjì tó fi tó nígbà ó bá fògúnlẹ̀ fọmọ méjì ló yẹ kọ́mọ gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ pàápàá jùlọ àwọn tó nílé lẹ́kọ̀ọ́ business náà ń fi lé ṣe mo fojú ọmọ kan rí lẹ́nujọ́ mẹ́ta yìí bí ò bá fojú kan kínní díẹ̀ ní ó kù tó jogún ilé ọmọ kékeré tí ò mọ nǹkan kan ní wọ́n ń ṣe rádaràda ṣùgbọ́n ẹ jẹ́ kí ìjọba mú iṣẹ́ ṣe o gbogbo ọ̀nà kẹ jẹ́ káwa náà mọ́ sí tíjọba bá láwọn ń ṣe nǹkan kan ká mọ̀ wá wọn lọ ká mọ̀ wá orúkọ wọn lọ nígbà tí mo gbọ́ news yẹn lánàá ni mo lọ wá orúkọ mínísítà yẹn mi ò tí ì èèyàn bá mi wá ṣé mínísítà dr beta edun edu kò ń ṣẹdun edu ṣé òun ni minister fún humanitarian lábẹ́ buhari bó bá ti jó òun ni lady yẹn ẹ má expect pé yóò ṣe dáadáa o tòró náà ló fẹ́ bẹ̀rẹ̀ sí ni ó dáa pé òun ló wà nígbà yẹn tán náà fún àwọn kan ló àmọ́ bó ṣe pín àròrí àrírù ẹ̀ àmọ́ bó ṣe lọ. nàìjíríà ò ṣe nǹkan kan wọn ò ṣe nǹkan kan fáwọn ọmọ nàìjíríà wọn ò ṣe anything àti ẹ̀dúpẹ́ wọ́n ń ṣọ̀nà díẹ̀díẹ̀ ṣùgbọ́n ṣé ọ̀nà nìkan ni nǹkan amáyérọrùn tó yẹ kí ìjọba ṣe ọ̀nà nìkan kọ́ is the minister for finance highly educated man Wálé Ẹdùn yes yàwá Pinky Dora ẹ bá wa jíṣẹ́ fún yín fún mánu yín o ẹ ti ní ìsìyọ̀ mánu o ẹ bá wa jíṣẹ́ fún o kán ṣàlàyé fáwọn ọmọ Nàìjíríà bó ṣe fẹ́ pín twenty five k yẹn o kánkán má fún wa ní níùsì ẹ̀ẹ́ surface you surface uh, news. We don't want to scratch it on the surface anymore. We want to dig deep. <laughs> we want to dig deep. The new one, she's from Akwa Ibom. Okay, new one, ni good. a jẹ́ pé ká mọ owó iṣẹ́ tóun náà ó ṣe pẹ̀lú supervision ministry of finance ìyẹn Wálé Ẹdùn ẹ bá wa sọ fún Mr. Wálé Ẹdùn kàn jọ o wọ́n gbóyìnbó wọ́n dẹ̀ intelligent wọ́n wà smart wọ́n wà educated you know wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wà highly educated but ẹ jọ̀ọ́ kán bá wa fi education wọn yẹn náà kán bá wa fi tó dáadáa twenty five k yẹn kán sọ báwọn èèyàn ṣe máa gbà á káwọn èèyàn lè wà well informed kán dẹ̀ keep àwọn èèyàn abreast with information kán lè sọ bọ́n ṣe máa kà á bọ́n ṣe máa mọ tí à ń jẹ tó nídìí twenty five k béèyàn bá gba twenty five k mọ́ owó bó ṣe one million ló ní lákàntì bó o bá gba twenty five k lọ́fẹ̀ẹ́ ló fò mọ́ ó máa dí ó máa ní tó máa dí o ó máa ní tó máa dí o so ẹ jọ̀ọ́ eh, owó wà nàìjíríà o owó gidi owó ńlá owó gidi wà nàìjíríà à ń waste ẹni wọn kì í waste nǹkan bíbá ẹ̀ à ń waste resources gan ní nàìjíríà nítorí pé a sì ń bù yàfùnyàfùn ni abánlé abánlé ni abánlé ẹ má jẹ́ kí ọlọ́run kó kó kó máa wò wá bí ẹni pé ọmọ ọmọ onínàkúnà làwọn eléyìí o ẹ rántí ìtàn ọmọ onínàkúnà ẹ̀yin government ẹ ṣe eré o ẹ̀yà kò sẹ́ni tó mọ bẹ́ẹ̀ ṣe ń náwó wa kò sẹ́ni tó mọ bẹ́ẹ̀ ṣe ń kó jẹ ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ ti ẹ̀ rántí aráàlú ẹ rántí aráàlú kò sẹ́ni tó fẹ́ mú yín kó àti ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe ń kó jẹ àmọ̀nà tẹ́ ń gbà kó jẹ ọwọ́ ti wọ́wọ́ ṣùgbọ́n ẹ rántí aráàlú nǹkan ẹ bá lè ṣe gbogbo ọ̀nà tẹ́ bá lè gbé gbà ẹ rántí aráàlú ẹ rántí aráàlú bó tiẹ̀ ṣe nǹkan kan ni gọ́ọ̀mẹ̀ntì kan máa máa mú ṣe kẹ má kó gbogbo ẹ̀ sórí kí Tinubu ṣọdún mẹ́rin kankan fún ní tax pé Tinubu yeah we were expecting you ń gbòsúkàn mi ń gbò ń gbò ń gbò ń gbò ń gbòsúkàn mi we were expecting you kó tiẹ̀ ní òkè Tinubu bó ṣe wọbẹ̀ ọdún mẹ́rin péré ló máa lò ìwọ kan bá wa ṣe iná má ṣe nǹkan kan míì fi títì ilẹ̀ gbogbo bí títì tó bàjẹ́ àmọ́ ní èjì ẹ̀ di gọ́ọ̀mẹ̀ntì tí ń bọ̀ tí Tinubu bá ṣe yẹn tán tó ṣe iná kẹlòmíì bọ́ síbẹ̀ kan ní òkè ìwọ títì nìkan ni kò ṣe títì nìkan ṣe tún ti tuntun kó tuntun eléyìí tó ti ń bàjẹ́ kó tuntun ṣe kí yẹn náà kó mẹ́. kó máa fi ìlànà gidi lélẹ̀ so that àwọn kinní tán ń ṣe yẹn ò ní máa bàjẹ́ ṣùgbọ́n títì ò tiẹ̀ ṣe fi ilẹ̀ láì ṣe ṣùgbọ́n àwọn kókókókó iná nǹkan kan yẹn ò yẹ kán ṣe dẹ́nu yẹ kí n tí kọ́de mo fẹ́ bí nǹkan kan lọ́wọ́ ẹ̀yin ọmọ nàìjíríà kí ni ìgbádùn tẹ̀ ń jẹ lọ́wọ́ ẹjọ́ mi ẹ mọ̀ yìí ṣe pa fẹ́ ṣẹ̀tàánú lélẹ́yìí o kí ni ìgbádùn tẹ̀ ń jẹ tí ọmọ nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà kí ni ìgbà kì í ṣọ̀rọ̀ owó là ń sọ́nsìn kì í ṣọ̀rọ̀ sálárì ọ̀rọ̀ nǹkan ni ìgbádùn I have it only on WhatsApp. I think my phone's memory is filled up. ṣé link yẹn lẹ ń sọ Kingsley Tèmítọ́pẹ́ Òkereke. so kí ni tẹ́ ń gbádùn ní Nàìjíríà okay, Titi ni o à ń gbádùn títì o ẹ bá wa sọ iná ni o àwa ń gbádùn iná lọ́dọ̀ tiwa o àwọn òpáwọn tó bá ní prepaid meter máa ma gbádùn náà ṣùgbọ́n béèyàn kan láàrin fifty people ládùúgbò tó bá jẹ́wọ́ nìkan ló ní prepaid mita ẹ̀ lè gbádùn náà ládùúgbò yín o ṣùgbọ́n tó bá jẹ́ gbogbo àdúgbò yẹn nìkan ni ó ní prepaid meter ẹ máa máa gbádùn náà ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká ṣàbòsí pẹ̀lú ẹ̀ ṣé ìjọba ń fún ẹ̀yin ní omi ládùúgbò yín ṣé ìjọba ló bá yín ra òpó ná sádùúgbò yín ṣé ìjọba ló gbé transformer fún yín ládùúgbò yín prepaid mita tá a dẹ̀ ń sọ yìí náà owó tùnùtùnù la máa san ká tó gbà á o kò tí ẹ̀ ń ṣerú àwọn kò fẹ́ mọ́ gbádùn náà gidi ládùúgbò in fact ó yẹ kí àwọn ìsọ̀rí ìsọ̀rí táwọn tó jẹ́ landlord and tenant àwọn nǹkan tó yẹ kán máa gbé ṣe nìyẹn kán lọ máa ṣèpàdé pẹ̀lú nepa kán wá bí prepaid meter ṣe máa wo àdúgbò wọn kán dẹ̀ mandate gbogbo àwọn landlord ọ̀nà tẹ́lẹ̀ fi ṣe kíní gidi ládùúgbò yín nìyẹn o pàápàá jùlọ ẹ̀yin oní site ọ̀nà tẹ́lẹ̀ fi kógo já nìyẹn ọjọ́ tí nepa ò bá ti múná tán ò bá ti múná wá wọn gbowó nìyẹn prepaid ò ní read wọn gbé múdẹ gbọ́ pé àwọn prepaid tán ń kó síta gan lẹ́nujọ́ mẹ́ta yìí wọn náà kàn ń jó falafala fòlòfòlòfòlò wọn kàn ń jó lọ ni gbogbo ọ̀nà tá a bá fi máa tún nàìjíríà ṣe ẹ̀yin ẹ jẹ́ ká ẹ fàdúrà alẹ́ fáwọn tó máa dúrà gbà àwọn imam àwọn pító àwọn wòlíì àwọn oníbílẹ̀ ẹ jẹ́ káwọn yẹn máa gbàdúrà ẹ jẹ́ káwa ẹ ẹ kò mọ̀ sílùú mi kò sílùú mi o.